adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ta ń ṣe ní tíra ọ̀dọ́tù àdìgán tí àfá àbdùlgani alimakisi ọlọ́ọba kí ó yọ́nú sí ọdúnde lórí hadith Abi Hurairah ìta kàsáyìn ní hadith Aisha àti Ummu Salma radiyallahu anhu hadith Abu Hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم قال من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه آه، حديث أبو هريرة وني النبي صلى الله عليه وسلم وصبي من نسي وهو صائم يعني وبابا بي نكون باوي فأكل أو شرب ó wá jẹun àbómú nǹkan fàdíyò tí ń sọ̀rọ̀ ó kọ̀m̀plìtì ààwẹ̀ rẹ̀ èyí ni pé ó kọ̀ntínú pẹ̀lú ààwẹ̀ náà kó kọ̀m̀plìtì ẹ̀ fa ìnàmá àtààmọ̀ lọ́wọ́ wọ̀sàkọ́ ọlọ́wọ́ ọba ni ó jẹ fún olóhùn fún èyí ni pé ọlọ́wọ́ ọba ló wù láti fún oúnjẹ òun ló wù láti fún ní mímu dépò pé ó ń gbà wọ̀ hadith yìí nínú àwọn riwayat tó wá nínú Bukhari náà wọ́n ní man akala nasiyan ẹnikẹ́ni tó bá jẹun pẹ̀lú gbàgbé wa huwa sa'im bẹ́ẹ̀ sì ní gbààwẹ̀ fani òtí sọ̀rọ̀ kó complete àwẹ̀ ìbòmí wọ́n ní idha nasiya fa akala wa shariba tó bá gbàgbé jẹun àbó gbàgbé mu fani òtí sọ̀rọ̀ kó complete àwẹ̀ eléyìí ó wà nù oore ọlọ́run àti ìkẹ́ rẹ̀ àti ẹ̀bùn rẹ̀ lórí àlùmà nẹ́bí muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ṣe pé ó ṣe àmójúkúrò lórí ń a tá a gbàgbé àbí ń àṣìṣe ọlọ́wọ́ bá ṣe àmójúkúrò fún wa kò ní kàmẹ́sẹ̀ wa gẹ́gẹ́ bí ó al لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت èyí ni pé ọlọ́run ọba kò ní fi nǹkan kan ṣe ọ̀ràn ẹ̀yà lórí àwa al'umma nabi sallallahu alaihi wasallam àyàfi nǹkan tí a bá lè ṣe ṣùgbọ́n gbogbo tá a bá ṣe tó bá jẹ́ oore ni tiwa náà ni tó bá sì jẹ́ ibi náà tiwa náà ni èyí ni pé àdínì ẹ̀sìn yìí ẹ̀sìn tó rọrùn ni la mashaqqata fi kò sí wàhálà nínú ẹ̀ fala yatlubu Allahu min ibadihi ma la yutiqun ọlọ́run kò ní wá kí àwọn ẹrú ẹ̀ kó ṣe nǹkan kan tí wọ́n nílé tí wọ́n nílé ṣe faman fa'ala khayran nala khayran ẹnikẹ́ni tó bá ṣe rere rere náà ni ó gbà wa man fa'ala sharran nana sharra gbogbo ẹnikẹ́ni tó bá ṣe aburú aburú náà ni ọgbà so anabisa ọsẹlẹm oníṣu àyà yìí téèyàn bá ń kà á lọ gbogbo ọ̀nà tó bá sọ pé wọ́n ìdá qala al-abd tí ẹrú ọlọ́run tó bá sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́wọ́ ọmọ yóò sọ pé naam àbí qad fa'alt àbí ń tá a ṣàṣìṣe lórí ẹ̀ èyí pé mọ́mú wa pẹ̀lú ẹ̀ṣẹ̀ ń tá a ṣe láṣìṣe àbí ẹ̀ṣẹ̀ tá a ṣe ní àìmọ̀ọ́mọ̀ dájọ́ pé a ṣe àṣìṣe lórí ẹ̀ ni wọ́n ní gbọ́ nígbà tí ẹ̀dá bá kà ọlọ́wọ́ wọn ni pé bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ èyí ni pé mo ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ tì yín gbogbo tẹ́ bá ṣe ní àìmọ̀ọ́mọ̀ ṣe àbí èyí tẹ́ ẹ gbàgbé tẹ́ ẹ ṣe mo forí ẹ̀ jì ní wọ́n nígbà tí ẹ̀dá bá tọ́sọ pé rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina nígbà tí ẹ̀dá bá tọ́sọ pé wọ́n lọ́wọ́ bá wọ̀ má gbé ẹrù tí a tọ́rùn wọn ò ní lè gbé wa má gbé lé wa lórí gẹ́gẹ́ bí o ti gbé lé àwọn tí wọ́n síwájú wa ọlọ́wọ́ bọ́ sọ pé náà god for out wípé lóòótọ́ ni mo sì ti ṣe bẹ́ẹ̀ náà nígbà gbogbo ìgbà tí ẹ̀bá tẹ ẹ̀dá bá sọ pé wọ́n lọ́rùn ọba ò má gbé wa má gbé ẹrù wá ní ètí ó fún wa ní wàhálà tí ó tà ní lè ṣe gẹ́gẹ́ bí o ṣe ṣe fáwọn tí wọ́n rí kọjá síwájú wa ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ wọ́n nígbà tí ẹ̀dá bá ní rabbana wala tuhammilna ma la taqata lana bihi wípé wọ́n lọ́rùn ọba ohun tí a bá ní lè ṣe mọ́ paláṣẹ fún wa ká ṣe ọlọ́wọ́ bọ́ ní náà god fa'altu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sì ti ṣe bẹ́ẹ̀ náà wọ́n nígbà tí ẹ̀dá bá ní wa'fu 'anna waghfir lana warhamna anta mawlana fansurna 'ala al-qawmi al-kafirin ọlọ́wọ́ bọ́ ní náà god fa'altu èyí ni pé dé tí ẹ̀dá bá sọ pé wọ́n lọ́wọ́ bá pa àṣìṣe wa rẹ́ bẹ́ẹ̀ ni fi àṣírí bò wá níbi tá a ṣe àbí àléébù ti ń bẹ lára wa wáṣìn ilayna ṣe dáadáa fún wa anta maliku amrina wa mudabbiru ìwọ lọ wọ ni oníwá gbogbo àmàlí wa pátá ọwọ́ rẹ náà lọ wà fansurna ala man jahadu dina ràn wá lọ́wọ́ lórí àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbẹ̀sìn rẹ tí wọ́n kọ̀ pé ọba àsọ bẹ́ẹ̀ ni wọ́n pe ànábì sallallahu alaihi wasallam ní òkúrọ́ waj'al aqibata lana alaihim fi dunya wal akhirah jẹ́ ìgbẹ̀yìn rere kọjá tiwa nílé ayé àtijọ́ gbẹ̀dà kìyàmà wọ́n ní ọlọ́wọ́ wọn ní náà bẹ́ẹ̀ ni kọ́dí fa'alt mo ti ṣe bẹ́ẹ̀ so eléyìí ó fi ọlá àti ẹ̀bùn àti ìkẹ́ tí ọlọ́run ṣe fún àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà ànábì sallallahu alaihi wasallam sọ fún mi pé inna Allaha tajawaza li ummati ma haddathat bi anfusaha ma lam yatakallamu aw ya'mal bi ìpè ọlọ́run ọba ó ti ṣe àmójúkúrò fún àwọn àlùmọ́ mi ohun tí ẹ̀mí wọn bá ń rò láì dá lópin ìgbà tí wọn ọba ti sọ àdúgbò ṣe ń sẹ́ ọlọ́ọ̀bá ti ṣàmójúkúrò lórí ẹ̀ gbogbo nǹkan tẹ́mi wọ́n máa ń rò láì dá yálà wọ́n ń rò pé káwọn ó ṣe ni àbí báwọn ọlọ́wọ́n bá ti ṣe àmójúkú lórí nǹkan báyìí lópin ìgbà tí wọn ò bá ti sọ jáde tí wọn ò bá ti ṣe ń sẹ́ bákan náà ní sàwọn sálà sọ ń bomi pé inna Allaha tajawaza an ummati al-khata wan-nisyan wa mastukrihu alayhi ìpè ọlọ́wọ́n bá ń ṣe àmójúkúrò fún àlùmọ́ mi gbogbo nǹkan tí wọ́n bá ṣe láṣìṣe àbí tí wọ́n bá ṣe ní ìgbàgbé àbí tí wọ́n bá ṣe tí wọ́n bá mú wọn pa tí wọ́n bá kàn wọ́n pa kó ṣe ẹnìkan ló tíláàsì wọn láti ṣe bóyá wọ́n sọ pé tó wọn ọ̀bá ṣe wọn gbẹ̀mí wọn àbí nǹkan kan báyẹn tí wọ́n báyìí lè ṣe ọlọ́run yìí ká láṣìṣe fún wọn. sọ gbogbo èyí ìkẹ́ni fún àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ ìdí nu tó jẹ́ pé tí ẹ̀dá bá ń gbà tó bá ilé jẹun nígbàgbé so ó complete àwẹ̀ ọlọ́run ọba ló wù láti fún lóúnjẹ jẹ wọ́n ní wọ́n dárúkọ jíjẹ àti mímu nìkan láì ṣe pé òun nìkan ni ti ń bá àwẹ̀ jẹ àwọn kan bí wà tí wọ́n ń bá àwẹ̀ jẹ wọn dárúkọ rẹ̀ ń bí ṣùgbọ́n ó ní ohun tó pọ̀jù táwọn èèyàn ń ṣe tán tó fi bá àwẹ̀ jẹ́ àwọn afáàní ìdáhùn lórí ilé ìpè ilẹ̀ annal ghalib fil mufattirat huwa al-aklu wa shurb ohun tó fi pọ̀ jù nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ṣe tí ń bá àwọn ẹjọ́ ojú jíjẹ àti mímu lọ wọ́n ní yàtọ̀ sí alìjìmá torí pé ìjìmá fa inna rajula idha nasiya dhakaratu zawjatu ipe tọkùnrin bá gbàgbé ìyàwó àwọn àlejò pé amóhùn gbàgbé so that is why kò pọ̀ nínú ẹ tó jẹ́ pé yóò ṣe jìmá nínú ààwẹ̀ tí yóò lòún gbàgbé ni kò wọ́pọ̀ pẹ́ẹ́pẹ́ torí pé tó ń bá gbàgbé ìyàwó rántí gbàgbà òun bá yóò sì rán létí tó tí wọ́n á lè ṣe bá ọ̀pọ̀ ọgbà àmọ́ àmàṣe ni ọ̀jẹ̀ so ṣùgbọ́n wọ́n ní ìdájọ́ rẹ̀ àrùn ní fún gbogbo tí bá máa jáwèé tí wọ́n bá ṣe nígbàgbé ẹni pé gbogbo nǹkan tí bá máa jáwèé tí ẹ bá ṣe nígbàgbé o ọlọ́run ọba ló wù láti ṣe láti pé ó ṣe nǹkan náà wọ́n ní òkè tí a bá rí ẹni tí ń gbàwẹ̀ tí ń jẹun ṣé àjàgbé máa á sì rẹ létí wọ́n ní bẹ́ẹ̀ ni a kọ̀ fún pé èé sí ọmọ ń gbàwẹ̀ láti rẹ létí pé tọ̀ ń gbàwẹ̀ torí pé tó ń bá gbàgbé sáwọn gbàgbé ni tọ́lọ́ ń bá forí ẹ̀ tí ọlọ́run ní forí tí wa tá a fi ti ń jẹun tá a sì ní tá a rán létí tí wọ́n di dandan lórí tiwa náà láti tají pé àfà sí èsì pé ìgbàgbé ẹgbẹ́ gbà rẹ̀ gbà. bákan náà wọ́n ní ṣé ààwẹ̀ tó tó jẹun nígbàgbé yẹn tó já a ní kó kọ̀ntínú ààwẹ̀ ṣé ààwẹ̀ yẹn yọ̀ọ́ dá padà lẹ́yìn ọ̀rọ̀ náà ni àbí ó ti tábà náà ni kò sì ní dá padà mọ́ wọ́n ní àwọn afá tó pọ̀ láwọn jùmú hadisi tá a kà yìí ó ní wọ́n fi sẹ̀rí pé òní dá òní san àwẹ̀ náà padà torí pé ọ̀rọ̀ anẹ́tà sálà tó ní fàdíyùtìm fàdíyùtìm mẹ́ sọ́wọ́mọ́ kó pé àwẹ̀ rẹ̀ tàbá ní kéèyàn ó pé nǹkan á tún wá ní ọ̀sán padà àkùpé nù tá a bá san padà tán tí ò pé ni so ọlọ́run ọba náà jẹ́ fún ológun fún so ìdí inú táwọn fi ni a ah, a ní san ààwẹ̀ tá a jẹun tá a gbàgbé nínú ẹ̀ a pè ààwẹ̀ náà a sì ní san padà mọ́ wọ́n ní Imam Malik ó ní ààwẹ̀ rẹ̀ bàjẹ́ ó sì di dandan kó san ààwẹ̀ náà padà ṣùgbọ́n kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ kò sì ní ṣe kàfàrà ṣùgbọ́n yóò san àwẹ̀ yẹn padà àwọn màlìkíyà wọn ní torí pé ìsìkọ́ fáníyù tí mo sọ́wọ́n mọ̀ wí ẹ àti pé sísọ pé ọlọ́run ló jẹ fún ọlọ́run ló mú fún un ó sọ ẹ̀sẹ̀ kalẹ̀ lórí ẹ̀ ní ògùn ní àwẹ̀ tó já tó àwẹ̀ yẹn kò ní kọ́ntínú àwẹ̀ yọ gba àwẹ̀ yẹn padà bí máa náà kì í ṣe pé bóyá yóò kọ́ntínú àti máa jẹun yóò dínú ṣùgbọ́n yóò gba àwẹ̀ náà padà ṣùgbọ́n àwọn afáàní etí ó wà authentic ni pé kò ní gba àwẹ̀ yẹn padà torí pé àdífì míì wá tó wà asra délé lọ tó ní man aftara fi Ramadana nasiyan fada qada alayhi wala kafara gbogbo ẹnikẹ́ni tí ó bá jáwẹ̀ lórí ipò gbàgbé kò ní gbá àwẹ̀ náà padà bẹ́ẹ̀ sì ni kò sí kàfàrà lórí ẹ̀ hadith yìí hadith hasan gẹ́gẹ́ bí ah, ah, hafid ibn hajar ó ṣe ṣe tahsin ẹ̀ nínú fatul bari bẹ́ẹ̀ náà ni albani náà ṣe tahsin ẹ̀ nínú kìíní ah, rẹ̀ sísílà rẹ̀ kí ni ìtumọ̀ pé ọlọ́run ọba ó jẹ fún olóhun fún wọn ni ọlọ́run ọba ṣe sádàkà fún mi fóúnjẹ tó jẹ àbí mímu tó mu torí pé ọlọ́run ṣe àmójúkúrò lórí ohun tó ṣe torí pé ó gbàgbé ṣe ni wọ́n lé lẹ́yìn ó kó gbogbo ààrùn téèyàn máa ń gbàjọ ti Ramadan ní àbí ti náfìlà náà ni èèyàn máa ń gbà gbogbo àwẹ̀ àwẹ̀ pátá ní ìdájọ́ eléyìí téèyàn bá gbàgbé pé òun gbàwẹ̀ ó wá jẹun lọ́sàn-án tí ń gbàwẹ̀ náà kò sí tó mú ààwẹ̀ rẹ̀ so yálà ààwẹ̀ ọ̀rọ̀ yẹn nígbà àbí ààwẹ̀ náfìlà nígbà kò sí ìyàtọ̀ nínú ẹ̀ so eléyìí ní sókí nípa àdífi àbúrò rẹ̀ àdífi ẹlẹ́kẹ̀tì وناني ونانا على أبو هريرة رضي الله عنه ونجاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت يا رسول الله arákùnrin kan wá sọ́dọ̀ òjísẹ́dá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wípé halaktu mo ti parun ẹni pé mo ṣe ìparun bá ara mi anẹ́bísà ọ̀sẹ́lá wa bilé rẹ̀ pé má ahlakaka kí ni tó kọrùn kí ni tó ṣe ìparun fún bọ́ qala waqa'tu ala imra'ati fi ó ní òun bà lé ìyàwó òun nínú Ramadan anabisa sanna wa bi léèrè hal tajidu mẹtu ti kọrọ kọba njó ní njó fi bọ́ okùn ẹrú sílẹ̀ lọ́rùn ẹrú kẹbi onílà onírara òun ò ní oní fàálì tẹsítẹtì ìwàntúnṣe tẹsúnmọṣẹ àrọ yìí ni mo tẹtẹ àmì àyè ṣé ọwọ́ àlè gbà àwọn oṣù méjì continuously oní a ah, rárá o òun ò lè gbà á ànábì sàlám tún bi léèrè fàhálì tẹ́jìdù máa tún tún ìmù sìtìnà mìsìkìnà ṣé oní tó lè fi bọ́ àwọn tálákà ọgọ́ta sixty ó ní la ẹni pé tálákà kan fún àwẹ̀ kan dépò kàfàrà tí ó ṣe níbi àwẹ̀ tí ó gbà ó ní rárá lẹ́yìn náà lọ́wọ́ ajókòó anabisa sallam ó dá ní parí kò wá pẹ́ fàwùtì ẹ̀nàbí sallallahu alaihi wasallam bí arọ́pín fi ìtàn wọ́n á gbé igba dẹ́bínú wa fún anabisa sallallahu alaihi wasallam àdẹ́bà ni arákùnrin tí tó ló ń parọ́dà olóǹde àdẹ́bì ni tasaddaq bí hádà lọ́fẹ́lẹ́ ìsìn sádàkà so náà ní ìsìn àmọ́ ṣé ìgbà tí àdẹ́sà tí wọ́n gbé wá yóò tó kọ́ tálíkà 60 àmọ́ àdẹ́sà sáré lọ fi ṣe sẹ́dá ló wá bẹ́ẹ̀rẹ̀ pé afqara minna fama bayna labbatayha ahlu baytin ahwaju ilayhi minna ẹni kí n lọ fẹ́lẹ́ ìṣẹ̀dá sádàkà fún aláìní ṣùgbọ́n yípo ìlú ìbá ìgbogbo òkúta tó yípo ìlú báyìí òun ò rẹ́ nìkan tó tún tálíkà tó àwọn. فضحك النبي صلى الله عليه وسلم لأنه صلى الله عليه وسلم بقوله حتى بدت أيامه نبي بي أنا بريني ولي إيري جيري ثم قال اذهب fa'at'imhu ahlak anábì ní òkè wọ́n máa gbé lọ fáwọn ìyáàdì rẹ̀ jẹ sọ àdìfì àkọ́kọ́ nú ẹ̀ ni pé ọ̀rọ̀ arákùnrin tó ní halaktu ya Rasulullah mú parun ó ní pé ọba ìyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn-án Ramadan léè tó jẹ́ pé ìparun nítorí pé ọba àwẹ̀ rẹ̀ jẹ́ eléyìí fi hàn pé arákùnrin ti mọ ìdájọ́ ẹni wọn bá ṣe jìmá ìlọsàn ọmọba ó ti mọ ìdájọ́ torí pé kò sí àdákàfọ kan fẹ́ni tí wọn gbà mí níbo mi ò ní wàkàtú àlàmúrọ àti fi Ramadan ẹni pé mo gbàléyàwó mi ní ọ̀sán Ramadan àbí asọ́tù ahli fi Ramadan bó ṣe wá ní. àwọn rìwáyà ti gbogbo ele pátá ó fi hàn pé arákùnrin náà ọmọ ìdájọ́ ẹni ọba ṣe jìmá ẹ̀ ní ọ̀sán Ramadan ká tó fún ẹsẹ̀ kan yọ jẹ pé ẹni ó ṣe ó mọ̀ bẹ́sẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀rántí ẹlẹ́ẹ̀kẹta ṣe kí ni wọ́n pè amden kì í ṣe àmàmà ṣe ló ṣe ó láti jẹ́ pé kọ̀mà àkọ́kọ́ nìyẹn àbí kọjá pé ọgbà bẹ́ẹ̀ni àbí kọjá pé ó ṣàṣìṣe ṣùgbẹ́ ni ó mọ̀ àbọ̀rántí àbí kì í ṣe àṣìṣe ó ṣe ní àmàmà ni eléyìí wà ní sọ pé kọ́ lọ ṣe àmì eléyẹ ààrẹ sọ pé ó ṣe ní ó sàṣìṣe ni kò sí inú aláṣìṣe so ẹnikẹ́ni tó bá mọ ìdájọ́ nǹkankan tàbí lápẹ̀júwe àwẹ̀ yìí tọ́mọ̀ pé ẹni ọba ẹni tí ó bá ṣe ìjìmá lọ́sàn Ramadan ó ti bà àwẹ̀ rẹ̀ jẹ́ kódà bí ọmọ ìjìyà ti ń bẹ lórí ẹ̀ kìí ṣe ó sì dìní torí pọ́ mọ̀ dájọ́ kódà kọ́ mọ̀ mọ ìjìyà tí ń bẹ lórí ẹ̀ se ẹsẹ̀ oṣù bákan náà tí èèyàn ọba mọ lápẹjú ẹni ọ̀sẹ̀sẹ̀ gbèsè kọmọ yìí pé tá a bá ń ṣe jìmáyì ní ọ̀sán Ramadan haramu ni kọmọ sọtẹ́lẹ̀ ń bá ṣe ní ìsìn òun ní ọ̀bì torí pé aláìmọ̀ lòun aláìmọ̀kan ṣùgbọ́n ẹnì tó mọ̀ tó sì ṣe eléyìí ó ṣe ó ní amden so gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ àbọ̀bá mu àbọ̀bá ṣe jìmá ní gbígbàgbé kò di ọ̀ràn yẹn lórí ẹ̀ kó ṣe kàfàrà kò di ọ̀ràn yẹn lórí rẹ̀ kó bákan náà ẹni ọba ṣìṣe ó lẹ́yìn ṣe lè ṣiṣẹ́ tí ó ṣe jìmá lọ́sàn-án Ramadan kò lè wáyé àṣìṣe ò lè wáyé ní ọ̀sán ibi tá ṣìṣe lè ti wáyé ni gẹ́gẹ́ bí kéèyàn ó rò pé bọ́yá alifijir ti yọ wọ́n á ní a jẹ́ kí n ṣe eré ìfẹ́ pẹ̀lú ìyàwó mi síwájú kí alifijir ló tó yọ ó sọ lẹ́yìn fẹ́ ọ̀tẹ́lọ́ àmọ́ ìgbẹ́ ọjọ́ bọ̀ ti lọ inú àlùfítì ní làwọn ṣe eléyà ni ní ó ṣe àṣìṣe torí pé kò mọ̀ pé àsìkò ti tó eléyà ni wọ́n kiri táwọn afáàmù wa wọ́n ní kò ní ṣe kàfàrà torí ọ̀rọ̀ ọlọ́run tó ní rabbana la tu'akhidhna in nasina bákan náà hadith abdullahi ibn abbas tó ní ọlọ́run ní qad fa'altu mo ti ṣe bẹ́ẹ̀. bákan náà àdìsá nẹ́bísà sálẹ̀m tó jẹ́ ọlọ́run sàbójú kúrò fún àṣìṣe àlùmọ̀ mi àti tí wọ́n ṣe ní gbígbàgbé àti tí wọ́n tí láti wọn láti ṣe ìbéèrè ànẹ́bísà sallallahu alaihi wasallam fún arákùnrin pé ṣé o ní tí ó fi bọ́ òkun ẹrú lẹ̀ lọ́rùn ẹrú bákan náà ṣé o lè gbààwẹ̀ ọgọ́ta àbí ṣe oní tó lè fi fún tálíkà 60 ní oúnjẹ wọ́n ní bí ìdẹ̀kùn bẹ nínú ẹ̀sìn Islam fún ẹni tí ó bá ṣiṣẹ́ àṣìṣe ń bí eléyìí ṣe àmọ́ràn ṣe ni o bẹ̀tà ṣe náà láàpẹ̀ torí pé ó dẹ́sẹ̀ so ẹni ó dẹ́sẹ̀ tó bá wípé ẹ̀ṣẹ̀ yẹn fi haqqil khaliq ìwọ ọlọ́run ọba ni kò jẹ́ mọ́ ìwọ èèyàn torí ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìwọ èèyàn olóburú jù ọlọ́run ní forí ẹ̀ṣẹ̀ yẹn jù yá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin ẹ̀dá pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba àforíjì ni ó foríjì yẹn so tó pé ààrẹ ọlọ́run ọba ni sọ níbí wọ́n ní ọlọ́run ọba ọba aláforíjì ní kó tọrọ àforíjì ọlọ́run ọba ọba yóò foríjì bákan náà bẹ́ẹ̀ ló ṣe dánwà nù hadithi muawiya ibn hakam as-sulami tó ní hadithi tó ṣẹlẹ̀ ní pé wọ́n kírun wọ́n nígbà náà wọ́n ti wọ́n ti ìdájọ́ ti wọ̀ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ nù gẹ́gẹ́ bí ẹ ti ṣe tẹ́lẹ̀ so ẹnì kan wá ṣe atash ẹni pé ó sín ni Muawiya ibn Hakam wọ́n sọ pé yà rahmatullah àwọn tí wọ́n á mọ̀ pa pé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ nù inú òòrùn wa sọ pé dáadé dáadé dáadé ó ní àpè ah, ti jẹ́ <coughs> kí ló dé tẹ̀ jágbe mọ́ mi nígbà wọn akírun tán ànábì wa bẹ̀rẹ̀ pé tálẹ́ ti sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan káwọn pé ànábì sàn sẹ́lẹ̀ ó ní haiba wọn ilé ojú ẹ̀ dépò pé ànábì ó pé èèyàn kò ní balẹ̀ wù so àyà ti já ó ti bẹ̀rù débi pé ó dé gbogbo lọ́wọ́ ní òní yàrá sọ̀rọ̀ ànábì wa ní inna hadi salata. لا يصدق فيها كلام الناس أو من بني آدم irun tó rí èyí sọ̀rọ̀ nù ẹ̀ ìnáma wọ tẹ̀sibí wọ tẹ̀gbí n ti bẹ́nu ojú àtẹ̀sibí àti Allahu akbar lọ wákìrá àti Qur'an àti kíkà Qur'an lọ́wọ́ ń sọ pé òun ò rí àáfàá kan tó dàbí Ànábì sallallahu alaihi wasallam kọjá mi má mi kò bú mi bẹ́ẹ̀ ni o sì blame mi pẹ́ẹ̀pẹ́ wọ́n kà sọ pé irun tó rí àìsàn ọ̀nà rẹ̀ irun àákà máa ń ṣe tẹ̀sí ni a máa ń ṣe tẹ̀bíìl a sì máa ń ka Al-Qur'an eléyìí fi ìdẹ̀kùn tí ń bẹ nù ẹ̀sìn Islam àti dídá ẹ̀sìn Islam bákan náà wọ́n ní kàfàrà ẹ̀ gan fún rẹ̀ kì í ṣe nítorí àwẹ̀ torí pé ẹni ọba máa mà já àwẹ̀ ọlọ́run ní kankan tí ó ṣe pẹ̀lú àwẹ̀ lọ ẹni tó bá máa mà jẹun ọlọ́run ní tí ó ṣe pẹ̀lú àwẹ̀ lọ kàfàrà yẹn torí hurma ń bẹ fún ṣáà Ramadan ẹni pé eh, kí láàbẹ̀ ní yorùbá ọ̀jẹ̀rẹ̀ ẹni pé àjùlọ àti àpẹẹlẹ ti ń bẹ nù oṣù Ramadan torí pé ọlọ́wọ́n bá máa ṣe àpọ́nlé fún àsìkò kan lórí àsìkò kan ọlọ́wọ́n bá máa ṣe àpọ́nlé fún ààyè kan lórí ààyè kan ọlọ́wọ́n bá máa ṣàpọ́nlé fún èèyàn kan lórí èèyàn kan ọlọ́wọ́n a máa ṣe àpọ́nlé fún ẹ̀dá kan lórí àwọn ẹ̀dá ẹ̀dá yòókù so and then it's a clear listing ní lọ́dọ̀ wa tó bá ti lọ ní àwọn àsìkò tọ́lọ̀ ṣe lápọ́nlé lápẹjúwe ní aṣọrò kúrò bákan náà ààyè gẹ́gẹ́ bíi mẹ́kà àti madina gẹ́gẹ́ báà náà ni àwọn ẹ̀dá ọlọ́run ṣe ṣàpàdé fún àwọn òjíṣẹ́ sí lórí àwọn tí wọ́n fi ṣe òjíṣẹ́ ọlọ́run so bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe àpàdé fún oṣù rọmọdọ́nù wíwá ṣe oṣù yẹn òun gangan lọ́fà fi ṣe kàfàrà ní ọ̀ràn èèyàn lórí ẹni tí ó ṣe so lẹ́yìn kàfàrà yẹn ṣé yóò wá gbá àwọn ẹni padà àwọn afáàní rárá ọlọ́run ò ní kankan sí pẹ̀lú ààwẹ̀ rẹ̀ mọ́ eléyìí ni ọ̀rọ̀ àwọn jùmùú torí pé ọ̀rọ̀ míì wà bákan náà wọ́n ní bí anabisa asalam ṣe tò ní béèrè bẹ́ẹ̀ náà ní ṣíṣe kàfàrà náà kó tó lọ sí orí ààwẹ̀ ó nígbà tí ó bá ṣe tààdùn láti ṣe láti ṣe láti bọ́ òkú ẹrú gẹ́gẹ́ bí àsìkò yìí tí ó sí òkú ẹrú má ìgbà yẹn láwọn asẹ́sẹ̀ sọ wá sọ̀rọ̀ ààwẹ̀ tó bá wá jẹ́ pé ọlọ́sà ni ó lè ti bẹ̀gbẹ́ mi mí níbi tí ń gbà rẹ̀ sixty days continuously àwọn àni tọ̀ ní ìsìn àwọn asẹ́sẹ̀ wá padà sí orí ètò àrùn èèyàn wá ní ìwò pé ètò ń tọrọ ọ̀rọ̀ fún mi jù ó ní kí n ṣe ìtààrùn kọ́ wá fo ààwẹ̀ rú tí ó sì ṣe pé nǹkan kan mú tí ó lè gba àwẹ̀ náà ó pé agbẹ́lẹ̀ yìí ta wọ́n ní kàfàrà ẹ̀ ó di dandan kọjá pé àlá àtẹ̀tì kì í ṣe pé èèyàn ọkàn dákan yẹn fúnra rẹ̀ yọ sẹlẹ̀ tẹ ọ̀kan tó bá wù wọ́n ní bẹ́ẹ̀ kọ́ bẹ̀tí wọ́n ní mẹ́sàlá yìí ohun tí ah, ìyàpẹ̀nu bẹ lórí ẹni tó ti pẹ́ lọ́dọ̀ àwọn àfà kódà láàrin àwọn sàhábà radiyallahu anhu ṣùgbọ́n èyí tó tó jọjú nú ẹ̀ ni pé ala tartib ni kì í ṣe ala takhir kì í ṣe pé a fún yànyàn a ó di dandan kọ́ pé a tó ni tó o bá lè ṣe lé lọ́sẹ̀sẹ̀ wá sí lé nà bákan náà àwọn afá àwọn ṣe ittifaq wípé ó di ọ̀ràn ayàn fún ẹnikẹ́ni tí ó bá ṣe tó bá jáwẹ̀ pẹ̀lú jìmá lámàámà ṣe àbọ̀ jẹun pẹ̀lú àmàámà ó di dandan kó ṣe kàfàrà yẹn so kàfàrà yẹn yọ wà jẹ́ bí a ṣe tó èyí tó bá wá tó bá tó bá ṣe déédéé pẹ̀lú hàn tó wà òun ni ó ní ó sàlẹ́sà tí ó ń ṣe ṣùgbọ́n ṣíṣe jìmá léèwọ̀ ní àsìkò Ramadan wọ́n ní àkọ́kọ́ Ramadan wọ́n ní pé tí èèyàn bá gbàgbé tí ó tètè túnu débi pé ó sùn kódà bó jí kódà kódà bó jẹ́ pé ohun ìṣẹ́jú márùn-ún ni tọ́ba ilé jí kò ní jẹun náà adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ta ìṣẹ́nu tíra ọ̀dọ́tù àdìgán tí a fa Abdulgani al-Maqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí a ó dúdé lórí hadisa bí Huraira ìta kàsáì ni haditha Aisha àti Ummu Salma radiyallahu anhu حديث أبو هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه حديث أبو هريرة وني النبي صلى الله عليه وسلم وصبي من نسي وهو صائم يعني وما بابي نكون باوي فأكل أو شرب هو جم أبو منكر fàdíyò tí ń sọ̀rọ̀ ó kọ̀m̀plìtì ààwẹ̀ rẹ̀ èyí ni pé ó kọ̀ntínú pẹ̀lú ààwẹ̀ náà kó kọ̀m̀plìtì ẹ̀ fa ìnàmá àtàwọn ọmọ wọ̀sàtọ̀ ọlọ́wọ́n ọba ni ó jẹ fún olóhùn fún èyí pé ọlọ́wọ́n ọba ló wù láti fún oúnjẹ òun ló wù láti fún ní mímu dépò pé ó ń gbààwẹ̀ àdìfì yìí nínú àwọn riwayat tó wá nínú Bukhari náà ó ní man akala nasiyan ẹnikẹ́ni tó bá jẹun pẹ̀lú gbàgbé wa huwa sa'im bẹ́ẹ̀ sì ní gbààwẹ̀ fani ò tí ń sọ̀rọ̀ kó complete àwẹ̀ ìbòmí ó ní idha nasiya fa akala wa shariba tó bá gbàgbé jẹun àbó gbàgbé mu fani ò tí ń sọ̀rọ̀ kó complete àwẹ̀ eléyìí ó wà nù oore ọlọ́run àti ìkẹ́ rẹ̀ àti ẹ̀bùn rẹ̀ lórí Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ṣe pé ó ṣe àmójúkúrò lórí ń tá a ṣe tá a gbàgbé àbí ń tá a ṣe tá a ṣe àṣìṣe bá ṣe àmójúkúrò fún wa kò ní kàmẹ́sẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó al لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت èyí ni pé ọlọ́run ọba kò ní fi nǹkan kan ṣe ọ̀ràn èèyàn lórí àwa al'umma nabi sallallahu alaihi wasallam àyàfi nǹkan tí a bá lè ṣe ṣùgbọ́n gbogbo tá a bá ṣe tó bá jẹ́ oore ni tiwa náà ni tó bá sì jẹ́ ibi náà tiwa náà ni èyí ni pé àdínì ẹ̀sìn yìí ẹ̀sìn tó rọrùn ni la mashaqqata fi kò sí wàhálà nínú ẹ̀ fala yatlubu Allahu min ibadihi ma la yutiqun ọlọ́run kò ní wá kí àwọn ẹrú ẹ̀ kó ṣe nǹkan kan tí wọn ò nílé tí wọn ò nílé ṣe faman fa'ala khayran nala khayran ẹnikẹ́ni tó bá ṣe rere rere náà ni ó gbà wa man náà lè ṣàbọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe aburú aburú náà ni ó gbà so anamsa ọ̀sẹ̀lẹ̀m ó ní sú àyà yìí téèyàn bá ń kà á lọ gbogbo ọ̀nàmà tó bá sọ pé wọ́n ìdá kọ́ ọ̀lẹ̀ làbù tí ẹrú ọlọ́run tó bá sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́wọ́ ọmọ yóò sọ pé naam àbí god fa'alt nígbà tó bá sọ pé wọ́n ọlọ́run ọba mọ́mú wa pẹ̀lú tá a gbàgbé àbí ń tá a ṣàṣìṣe lórí ẹ̀ èyí ni pé mọ́mú wa pẹ̀lú ẹ̀ṣẹ̀ ń tá a ṣe láṣìṣe àbí ẹ̀ṣẹ̀ tá a ṣe ní àìmọ̀ọ́mọ̀ dájọ́ pé a ṣe àṣìṣe lórí ẹ̀ ni wọ́n ní nígbà tí ẹ̀dá bá kà ọ́ lọ́wọ́ wọn ni pé bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ èyí ni pé mo ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ tì yín gbogbo tẹ́ ẹ bá ṣe ní àìmọ̀ọ́mọ̀ ṣe àbí ètè gbàgbé tẹ́ ẹ ṣe mo forí ẹ̀jẹ̀ ni wọ́n nígbà tí ẹ̀dá bá tọ́ sọ pé rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina nígbà tí ẹ̀dá bá sọ pé wọ́n lọ́wọ́ bá wọ̀ má gbé ẹrù tí a tọ́rùn wọn ò ní lè gbé wa má gbé lé wa lórí gẹ́gẹ́ bí o ti gbé lé àwọn tí wọ́n síwájú wa ọlọ́wọ́ bá sọ pé náà God fa'alt wípé lóòótọ́ ni mo sì ti ṣe bẹ́ẹ̀ náà nígbà gbogbo ìgbà tí ẹ̀bá ti dé ẹ̀dá bá sọ pé wọ́n ọlọ́run ọba ò má gbé wa má gbé ẹrù wá ní ètí ó fún wa ní wàhálà tí ó táà ní lè ṣe gẹ́gẹ́ bí o ṣe ṣe fáwọn tí wọ́n rí kọjá síwájú wa ọlọ́run ọba ní bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ wọ́n nígbà tí ẹ̀dá bá ní rabbana wala tuhammilna ma la taqata lana bihi ohun tí a bá ní lè ṣe mọ́ paláṣẹ fún wa ká ṣe ọlọ́wọ́ bọ́ ní náà kọ́ni fàánùtù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sì ti ṣe bẹ́ẹ̀ náà wọ́n nígbà tí ẹ̀dá bá ní wa'fu 'anna waghfir lana warhamna anta mawlana fansurna 'ala al-qawmi al-kafirin ọlọ́wọ́ bọ́ ní náà kọ́ni fàánùtù èyí ni pé dé tí ẹ̀dá bá sọ pé wọ́n lọ́wọ́ bá pa àṣìṣe wa rẹ́ bẹ́ẹ̀ ni fi àṣírí bò wá níbi tá a ṣe àbí àléébù ti bẹ lára wa wáṣìn ilayna ṣe dáadáa fún wa anta maliku amrina wa mudabbiru ìwọ lọ wọ ni oníwá gbogbo àmàlí wa pátá ọwọ́ rẹ náà lọ wà fansurna ala man lọ́wọ́ lórí àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbẹ̀sìn rẹ tí wọ́n kọ̀ pé ọba àsonyọ́ bẹ́ẹ̀ ni wọ́n pe anabi sallallahu alayhi wa sallam ní òpùrọ́ waj'al aqibata lana alayhim fi dunya wal akhirah jẹ́ ìgbẹ̀yìn rere kọjẹ́ tiwa nílé ayé àtijọ́ gbẹ̀dà ẹ̀yàmà wọ́n ní ọlọ́wọ́ bọ̀ ní náà bẹ́ẹ̀ ni kọ́dí fàált mo ti ṣe bẹ́ẹ̀ so eléyìí ó fi ọlá àti ẹ̀bùn àti ìkẹ́ tí ọlọ́run ṣe fún àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà ànábì sallallahu alaihi wasallam sọ fún mi pé inna Allaha tajawaza li ummati ma haddathat bi anfusaha ma lam yatakallamu aw ya'malu bi ìpè ọlọ́run ọba ó ti ṣe àmójúkúrò fún àwọn àlùmọ́ mi ohun tí ẹ̀mí wọn bá ń rò láì dáa lópin ìgbà tí wọn ọba ti sọ jáde ṣe ń sẹ́ ọlọ́ọ̀bá ti ṣàmójúkúrò lórí ẹ̀ gbogbo nǹkan tẹ́mi wọ́n máa ń rò láì dá yálà wọ́n ń rò pé káwọn ó ṣe ni àbí báwo ọlọ́run bá ti ṣe àmójúkúò lórí nǹkan báyìí lópin ìgbà tí wọn bá ti sọ jáde tí wọn bá ti ṣe ń sẹ́ bákan náà nabi sallallahu alaihi wasallam sọ mọ́ mi pé inna Allaha tajawaza an ummati al-khata wan-nisyan wa mastukrihu alayhi ìgbà ọlọ́run bá ń ṣe àmójúkúrò fún àlùmọ̀ mi gbogbo nǹkan tí wọ́n bá ṣe láṣìṣe àbí tí wọ́n bá ṣe ní ìgbàgbé àbí tí wọ́n bá ṣe tí wọ́n bá mú wọn pa tí wọ́n bá kàn wọ́n pa kó ṣe ẹnìkan ló tí láàsì wọn láti ṣe bóyá wọ́n sọ pé tó wọn ọ̀bá ṣe wọn gbẹ̀mí wọn àbí nǹkan kan báyẹn tí wọ́n báyìí lè ṣe ọlọ́run yìí ká láti ṣe fún wọn. sọ gbogbo èyí ìkẹ́ni fún àkóńbà nẹ́bí sallallahu alaihi wasallam sọ ìdí inú tó fi jẹ́ pé tí ẹ̀dá bá ń gbà wọ̀ tó bá ilé jẹun nígbàgbé so ó complete àwẹ̀ ọlọ́run ọba ló wù láti fún lóúnjẹ jẹ wọ́n ní wọ́n dárúkọ jíjẹ àti mímu nìkan láì ṣe pé òun nìkan ni ti ń bá àwẹ̀ jẹ́ àwọn kan míì wà tí wọ́n ń bá àwẹ̀ jẹ́ wọn dárúkọ rẹ̀ ń bí ṣùgbọ́n ó ní ohun tó pọ̀jù táwọn èèyàn ń ṣe táwọn tó fi bá àwẹ̀ jẹ́ àwọn afáàní ìdáhùn lórí ilé ìpè ilẹ̀ annal ghalib fil mufattirat huwa al-adl wa shurb ohun tó fi pọ̀ jù nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ṣe tí ń bá àwọn ẹjọ́ ojú jíjẹ àti mímu lọ wọ́n ní yàtọ̀ sí aljima torí pé ìjìmá fa'inna rọ́jùlá ìdá nẹ́síyà zakaratu zawjatu ipe tọkùnrin bá gbàgbé ìyàwó àwọn ọ̀rọ̀ ti pé amóhùn báwo so that is why kò pọ̀ nínú ẹjọ́ jẹ́ pé yóò ṣe jìmá nínú ààwẹ̀ tí ó lòún gbàgbé ni kò wọ́pọ̀ pẹ́ẹ́pẹ́ torí pé tó ń bá gbàgbé ìyàwó rántí gbàǹgbà òun bá yóò sì rán létí tó tí wọ́n á lè ṣe gbà ọ̀pọ̀ wa àmọ́ àmàṣe ni ọ̀jẹ̀ so ṣùgbọ́n wọ́n ní ìdájọ́ rẹ̀ àrùn ní fún gbogbo tí máa máa jáwèé tí wọ́n bá ṣe nígbà ẹni pé gbogbo nǹkan tí bá máa jáwèé tí yàrá bá ṣe nígbàgbé o ọlọ́run ọba ló wù láti ṣe láti pé ó ṣe nǹkan náà wọ́n ní òkè tí a bá rí ẹ tí ń gbàwẹ̀ tí ń jẹun ṣé àjàgbé máa á sì rán létí wọ́n ní bẹ́ẹ̀ ni a kọ̀ fún pé èyí sí ọmọ ń gbàwẹ̀ láti rán létí pé tọ́ ń gbàwẹ̀ torí pé tó ń bá gbàgbé sáwà gbàgbé ni tọ́lọ́ ń bá forí ẹ̀ tí ọlọ́run ní forí tí wa tá a fi ilẹ̀ ti ń jẹun tá a sì ní tá a rán létí tí ó di dandan lórí tiwa náà láti tají pé afá sí èsì pé gbàgbé gbọ́ngbà rẹ̀ gbà. bákan náà wọ́n ní ṣé ààwẹ̀ tó tó jẹun nígbàgbé yẹn tó já arígbó kọ̀tínú ààwẹ̀ yìí ṣé ààwẹ̀ yẹn yóò dá padà lẹ́yìn ọ̀rọ̀ bọ́ọ̀lù àbí ó ti tábà náà ni kò sì ní ìdápadà mọ́ wọ́n ní àwọn afáà tó pọ̀ láwọn jòkó hadith ta kàyí òun ni wọ́n fi sẹ̀rí pé òní dá òní san àwẹ̀ náà padà torí pé ọ̀rọ̀ anẹ́tẹ̀ sọ́lá tó ní fàníyùtìm fàníyùtìm mẹ́ sọ́ọ̀mọ́ kó pé àwẹ̀ rẹ̀ tàbá ní kéèyàn ó pé nǹkan á tún wá ní ọ̀sẹ̀ padà àkópénù tá a bá san padà tán tí ò pé ni so ọlọ́run ọba náà jẹ́ fún olóhùn fún so ìdí inú táwọn fi ní a a ní san ààwẹ̀ tá a jẹun tá a gbàgbé nínú ẹ̀ a pè ààwẹ̀ náà a sì ní san padà lọ. wọ́n ní Imam Malik ó ní ààwẹ̀ rẹ̀ bàjẹ́ ó sì di dandan kó san ààwẹ̀ náà padà ṣùgbọ́n kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ kò sì ní ṣe kàfàrà ṣùgbọ́n yóò san àwẹ̀ yẹn padà àwọn màlìkí àwọn ní torí pé ìsìkọ́ fádìyù tí mo sọ wọn wí yẹn àti pé sísọ pé ọlọ́run ló jẹ fún ọlọ́run ló mú fún un ó sọ ẹ̀sẹ̀ kalẹ̀ lórí ẹ̀ ní ògùn ní àwẹ̀ tó já tó àwẹ̀ yẹn kò ní kọ́ntínú àwẹ̀ yọ gba àwẹ̀ yẹn padà bìmáàná kì í ṣe pé bóyá yóò kọ̀tínú àti máa jẹun yóò dínú mú ṣùgbọ́n yóò gba àwẹ̀ náà padà ṣùgbọ́n àwọn afá ní èyí tí ó wà authentic ni pé kò ní gba àwẹ̀ yẹn padà torí pé àdífi mi wá tó wà asra ju eléyìí lọ tó ní man aftara fi ramadana nasiyan fada qada alayhi wala kafara gbogbo ẹnikẹ́ni tí ó bá jáwẹ̀ lórí ipò gbàgbé kò ní gbá àwẹ̀ náà padà bẹ́ẹ̀ sì ni kò sí kàfàrà lórí ẹ̀ hadithi hadithi hasan gẹ́gẹ́ bí hafid ibn hajar ó ṣe ṣe tahsin ẹ̀ nínú fatul bari bẹ́ẹ̀ náà ni albani náà ṣe tahsin ẹ̀ nínú kíní rẹ̀ sísílà rẹ̀ kí ni ìtumọ̀ pé ọlọ́run ọba ó jẹ fún olóhun fún wọn ni ọlọ́run ọba ṣe sádàkà fún mi fóúnjẹ tó jẹ àbí mímu tó mu torí pé ọlọ́run ṣe àmójúkúrò lórí ohun tó ṣe torí pé ó gbàgbé ṣe ni wọ́n lélẹ̀ ó kó gbogbo ààwẹ̀ téèyàn máa ń gbàjọ ti Ramadan ní àbí ti náfìlà náà ni ẹ̀ máa ń gbà gbogbo àwẹ̀ àwẹ̀ pátá ní ìdájọ́ ilé téèyàn bá gbàgbé pé òun gbàwẹ̀ ó wá jẹun lọ́sàn-án tí ń gbàwẹ̀ náà kò sí tó mú ààwẹ̀ rẹ̀ so yálà ààwẹ̀ ọ̀ranyàn nígbà àbí ààwẹ̀ náfìlà nígbà kò sí ìyàtọ̀ nínú ẹ̀ so eléyìí ní sókí nípa àdífi àkókò rẹ̀ àdífi ẹlẹ́ẹ̀kejì ọ̀nàní ọ̀nà láti àwọn àkókò rẹ̀ rọ̀ ní radiyallahu anhu ونجاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت يا رسول الله arákùnrin kan wá sọ́dọ̀ sẹ́lá nabi muhammad sallallahu alayhi wa sallam wípé halaktu mo ti parun ẹni pé mo ṣe ìparun bá ara mi anabi sallallahu alayhi wa sallam wá mi pé má ahlakaka kí ni tó kọrùn kí ni tó ṣe ìparun fún bọ́ọ̀ qala waqa'tu ala imra'ati fi ramadan ó ní òun gbà lé ìyàwó òun nínú Ramadan anabisa asanna wa bilere hal tajidu ma tuuti kọrọkọba njó ní tó fi bọ́ okùn ẹrú sílẹ̀ lọ́rùn ẹrú kẹbí onílà onírara òun òní oní fàálì tẹsítẹtì ìwọ̀n tẹsúnmọ̀ ṣàárọ̀ yìí ni mo tẹ̀tẹ̀ àbí ayé ṣé ọwọ́ àlè gbà wí oṣù méjì continuously oní a ah, rárá òun òun ò lè gbà á ànáṣà sọ́nà tún bi léèrè fàhán tẹ́jìdù máa tún tìrìmù sí tìǹà mìsìkìnà ṣé oní tó lè fi bọ́ àwọn tálákà ọgọ́ta sixty ó ní la ẹni pé tálákà kan fún àwẹ̀ kan dépò kàfàrà tí ó ṣe níbi àwẹ̀ tí ó gbà ó ní rárá lẹ́yìn náà lọ́wọ́ ajókòó ànẹ́bísà sálàm ó dá ní parí kò wá pẹ́ fọwọ́ ti ànàbí sallallahu alaihi wasallam bí araqin fi ìtàm wọ́n á gbé igba dẹ́bínú wa fún ànàbí sallallahu alaihi wasallam ànàbí wa ni arákùnrin tí tó ló ń parọ́dà olóǹde ànàbí ni tasaddaq bí hàdà lọ́ọ́ so náà ní ìsìn àmà ṣé igbá tí àdẹ́sà tí wọ́n gbé wá yóò tó bọ́ táníkà 60 àmà àdẹ́sà sani lọ fi ṣe sẹ́dá lọ́wọ́ abẹ́rẹ́ pé afqara minna fama bayna labbatayha ahlu baytin ahwaju ilayhi minna ẹni kí n lọ fẹ́lẹ́ ìṣẹ̀dá sádàkà fún aláìní ṣùgbọ́n yípo ìlú ibà gbogbo òkúta tó yípo ìlú ibà yìí òun nìkan tó tún tálíkà tó àwọn. فضحك النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه حتى بدت ايابه débi pé ànábì rẹ̀ ni wọ́n rí ثم قال اذهب fa àtìmù ahlak alábìnrin òkè wọn máa gbé lọ fáwọn ìyáàdì rẹ jẹ sọ àdìfì àkọ́kọ́ nú ẹ̀ ni pé ọ̀rọ̀ arákùnrin tó ní halaktu ya Rasulullah mo parun ó ní pé ọba ìyàwó rẹ̀ lò pọ̀ Ramadan léè tó jẹ́ pé ìparun nítorí pé ọba àwẹ̀ rẹ̀ jẹ́ eléyìí fi hàn pé arákùnrin ti mọ ìdájọ́ ẹni ọba ṣe jìmá ẹ̀ lọ́sàn-án ọ̀bọ̀bá ó ti mọ ìdájọ́ torí pé kò sí àdákàfọ̀ kan fẹ́ni tí wọ́n gbà mí níbò mi ó ní wọn káàtó àlàmúrà àti fi Ramadan ẹni pé mo bàléyàwó mi ní ọ̀sán Ramadan àbí asọ́tù ahli fi Ramadan bó ṣe wá ní àwọn àríwáyà ti rẹ̀ gbogbo eléyìí pátá ó fi ń hàn pé arákùnrin náà ọmọ ìdájọ́ ẹni ọba sì jìmá ẹ̀ ní ọ̀sán Ramadan ká tó múyàn fún ẹsẹ̀ kan yọ jẹ́ pé ẹni ó ṣe ó mọ̀ pẹ́sẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀rántí ẹlẹ́ẹ̀kẹta kìí ṣe kí ni wọ́n pè amden kì í ṣe àmàmà ṣe ló ṣe ó láti jẹ́ pé kọ̀ọ̀mà àkọ́kọ́ nìyẹn àbí kọjá pé ọgbà mi ni àbí kọjá pé ó ṣàṣìṣe ṣùgbọ́n ni ó mọ̀ àbọ̀rántí àbí kì í ṣe àṣìṣe ó ṣe ní àmàmà ni eléyìí wà ní sọ pé kọ́ lọ ṣe àmì nìyí. Ah, eléyẹ ààrẹ ah, sọ pé ó ṣe ní ah, ó ṣàṣìṣe ni kò sí inú aláṣìṣe so ẹnikẹ́ni tó bá mọ ìdájọ́ nǹkan kan tàbí lápẹ̀júwe àwẹ̀ yìí tọ́mọ̀ ìpé ẹni ọba ẹni tí ó bá ṣe jìmá lọ́sàn Ramadan ó ti bà àwẹ̀ rẹ̀ jẹ́ kódà bí ọmọ ìjìyà ti ń bẹ lórí ẹ̀ kìí ṣe ó sì dì ní fún so torí pọ́ mọ̀ dájọ́ kódà kọ́ mọ̀ mọ ìjìyà tí ń bẹ lórí ẹ̀ èyí ò ṣe kóso bákan náà tí èèyàn ọba mọ lápẹjù ẹni ọ̀sẹ̀sẹ̀ gbèsè ọmọ ẹgbẹ́ tá a bá ń ṣe jìmáì ní ọ̀sán Ramadan haramu kọ́mọ́ sòtẹ́lẹ̀ ń bá ṣe ní ìsìn òun ní ọ̀bẹ̀ torí pé aláìmọ̀ lòun aláìmọ̀kan ni ṣùgbọ́n ẹni tó mọ̀ tó sì ṣe eléyìí ó ṣe ní amden so gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ àbọ̀bámu àbọ̀bá ṣe jìmá ní gbígbàgbé òdi ọ̀ràn yẹn lórí ẹ̀ kó ṣe kàfáà òdi ọ̀ràn yẹn lórí rẹ̀ kó bákan náà ẹni ọba ṣiṣe ó lẹ́yìn ṣe lè ṣiṣe tí ó ṣe jìmá lọ́sàn-án Ramadan ò lè wáyé àṣìṣe ò lè wáyé ní ọ̀sán ibi tá ṣiṣe lè ti wáyé ni gẹ́gẹ́ bí kéèyàn ó rò pé bọ́yá alifítìrì ti yọ tó wá ní a jẹ́ kí n ṣe eré ìfẹ́ pẹ̀lú ìyàwó mi síwájú kí alifítìrì tó yọ ó sọ eré ìfẹ́ ọ̀tẹ́lọ́ àmọ́ ìgbẹ́ a ọjọ́bọ̀ ti lọ inú alfitiri làwọn ṣe eléyà ni ní ó ṣe àṣìṣe torí pé kò mọ̀ pé àsìkò ti tó eléyà ni wọ́n kiri táwọn afáàmù wa wọ́n ní kò ní ṣe kàfàrà torí ọ̀rọ̀ ọlọ́run torí rabbana la tu'akhidhna in nasina aw akhta'na bákan náà hadith abdullahi ibn abbas tó ní ọlọ́run ní qad mo ti ṣe bẹ́ẹ̀ bákan náà àdìs anẹ́bísà sálẹ̀m tó ní ọlọ́run sàmójú kúrò fún àṣìṣe àlòmà mi àti tí wọ́n ṣe ní gbígbàgbé àti tí wọ́n tíláàsì wọn láti ṣe ìbéèrè ànábì sallallahu alaihi wasallam fún arákùnrin pé ṣé o ní tí ó fi bọ́ okùn ẹrú lẹ̀ lọ́rùn ẹrú bákan ṣé ó lè gba àwẹ̀ ọgọ́ta àbí ṣé oní tó lè fi fún tálíkà 60 ní oúnjẹ wọ́n ní bí ìdẹ̀kùn bẹ nínú ẹ̀sìn Islam fún ẹni tí ó bá ṣiṣẹ́ àṣìṣe ń bí eléyìí ṣe àmọ́ àmọ́ ṣe ni o bẹ̀tà ṣe náà lágbè torí pé ó dẹ́sẹ̀ so ẹni ọba dẹ́sẹ̀ tó bá pé ẹsẹ̀ yẹn fi haqqil khaliq ìwọ ọlọ́run ọba ni kò jẹ́ mọ́ ìwọ èèyàn torí ẹsẹ̀ tó jẹ́ ìwọ èèyàn olóburú jù ọlọ́run ní forí ẹsẹ̀ yẹn jìyàn ṣùgbọ́n ẹsẹ̀ tí ń bẹ láàrin ẹ̀dá pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba àforíjì ni ó forí jìyàn so tó bá jẹ́ pé ààrẹ ọlọ́run ọba ni so níbí wọ́n ní ọlọ́run ọba ọba aláforíjì ní kó tọrọ àforíjì ọlọ́run ọba yóò foríjì bákan náà bẹ́ẹ̀ ni ó ṣe lè wá nù hadithi muawiya ibn hakam as tó ní anabisa sallam hadithi tó ṣẹlẹ̀ ni pé wọ́n kírun mo rò pé nígbà náà wọ́n ti wọ́n ti ìdájọ́ ti wọ̀ ẹ́ pé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ máa ń nù gẹ́gẹ́ bí ẹ ti ṣe tẹ́lẹ̀ so ẹnì kan wá ṣe atash ẹni pé ó sín ni Muawiya ibn Hakam wá sọ pé yá àmọ̀kànlá àwọn tí wọ́n á mọ̀ pa pé èèyàn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ nù inú òòrùn wa sọ pé dáadé dáadé dáadé ó ní àpè ah, ti jẹ́ kí ló dé tẹ̀ jágbe mọ́ mi nígbà wọn kírun tán ànábì wa bẹ̀rẹ̀ pé ta ti sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan káwọn pé ànábì sàlẹ̀ ó ní haiba wọn ilé ojú ẹ̀ dépò pé ànábì ó pé èèyàn kò ní balẹ̀ wù so àyà ti já ó ti bẹ̀rù débi pé ó dé gbogbo lọ́wọ́ ní òní ya Rasulullah àrẹ́wà ní inna hadhihi salata la yasluhu fiha kalamu an-nas aw min bani adam irun tó rí èyí sọ̀rọ̀ nú ẹ̀ innama huwa at-tasbih wat-takbir ntí ń bẹ́ẹ̀ nù ojú at-tasbih àti Allahu akbar wa qira'atul Qur'an àti kíkà al ló wá ń sọ pé òun ò rí àáfà kan tó dàbí ànábì sallallahu alaihi wasallam kò jáde mọ́ mi kò bú mi bẹ́ẹ̀ ni ò sì blame mi pẹ́ẹ̀pẹ́ wọ́n kà sọ pé irun tó rí àìsọ̀rọ̀ mi irun àkàmọ́ ṣe tẹ̀síbí ni a máa ń ṣe tẹ̀bíl a sì máa ń ka Al-Qur'an so fi ìdẹ̀kùn tí ń bẹ́nu ẹ̀sìn Islam àti dídá ẹ̀sìn Islam bákan náà wọ́n ní kàfàrà ẹ̀ gan fún rẹ̀ kìí ṣe nítorí àwẹ̀ torí pé ẹni ọba máa mà já àwẹ̀ ọlọ́run ní kankan tí ó ṣe pẹ̀lú àwẹ̀ rẹ̀ ẹni tó bá máa mà jẹun ọlọ́run ní tí ó ṣe pẹ̀lú àwẹ̀ rẹ̀ kàfàrà yẹn torí hurma ti bẹ fún ṣáà Ramadan ẹni pé kí láàpẹ ní yorùbá ọjọ́ rẹ̀ ẹni pé àjùlọ àti àpẹẹlẹ ti ń bẹ oṣù Ramadan torí pé ọlọ́wọ́n bá máa ṣe àpẹẹlẹ fún àsìkò kan lórí àsìkò kan ọlọ́wọ́n bá máa ṣe àpẹẹlẹ fún ààyè kan lórí ààyè kan ọlọ́wọ́n bá máa ṣàpẹẹlẹ fún èèyàn kan lórí èèyàn kan ọlọ́wọ́n a máa ṣe àpẹẹlẹ fún ẹ̀dá kan lórí àwọn ẹ̀dá yòókù so and then it's a clear distinct lọ́dọ̀ wa gbẹ́bà ti lọ ní àwọn àsìkò tọ́lọ̀ ṣe lápẹ̀lẹ́ lápẹ̀júwe ní aṣọ́rò kòrò bákan náà ààyè gẹ́gẹ́ bí mẹ́kà àti madina gẹ́gẹ́ báà náà ni àwọn ẹ̀dá ọlọ́run ṣe ṣàpàdé fún àwọn òjíṣẹ́ lórí àwọn tí wọ́n fi ṣe òjíṣẹ́ ọlọ́run so bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe àpàdé fún oṣù rọmọbọ́ọ̀lù wíwá ṣe ìntìhákì oṣù yẹn òun gangan lọ́fà tọ́lọ̀ fi ṣe kàfàrà ní ọ̀ràn èèyàn lórí ẹni tí ó ṣe so lẹ́yìn kàfàrà yẹn ṣé yóò wá gbá àwẹ̀ padà àwọn afáàní rárá ọlọ́run ní kankan sí pẹ̀lú àwẹ̀ rẹ̀ mọ́ eléyìí ni ọ̀rọ̀ àwọn jùmọ̀ torí pé ọ̀rọ̀ míì wà bákan náà wọ́n ní bí anabisa asálàm ṣe torí béèrè bẹ́ẹ̀ náà ní ṣe kàfàrà náà kó tó lọ sí orí àwẹ̀ ó dìgbà tí ọ tí ọ tí ọ bá ṣe tààdò láti ṣe láti ṣe láti bọ òkú ẹrú gẹ́gẹ́ bí àsìkò yìí tí ó sí òkú ẹrú má ìgbà yẹn láwọn ṣẹ̀ṣẹ̀ sọ wá sọ̀rọ̀ ààrùn tó bá wá jẹ́ pé ọlọ́sà ó lè ti bẹ̀gbẹ́ mi níbi tí ń gbààwẹ̀ sixty days continuously àwọn àni tọ̀ ní ìsìn àwọn àṣẹ̀ṣẹ̀ wá padà sí orí ètò àrùn èèyàn wá ní ìwò pé èyí tó ń tọrọ ọ̀rùn fún mi jù ó ní kí n ṣe fo ààwẹ̀ tí ó sì ṣe pé nǹkan tí ó lè gba ààwẹ̀ náà ó pé agbélé yìí níta wọ́n ní kàfàrà di dandan kọ́ jẹ́ pé àlá àtẹ̀tì kì í ṣe pé èèyàn kàn dá kan yàn fúnra rẹ̀ yọ sẹlẹ̀ tẹ̀ ọ̀kan tó bá wù wọ́n ní bẹ́ẹ̀ o ohun tí ah, ìyapẹnu bẹ lórí ẹni tó ti pẹ́ lọ́dọ̀ àwọn àfa kódà láàrin àwọn sàhábà radiyallahu anhu ṣùgbọ́n èyí tó tó jọjú nú ẹni pé ala tartib ni kìí ṣe ala takhir kìí ṣe pé afúnyànyà ó di dandan pé pé a tó ni tó o bá lè ṣe lé lọ́sẹ̀sẹ̀ wá sí lé. bákan náà àwọn afá àwọn ṣe ìtìfák wípé ó di ọ̀ràn ayàn fún ẹnikẹ́ni tí ó bá ṣe tó bá jáwẹ̀ pẹ̀lú jìmá lámàámà ṣe àbọ̀ jẹun pẹ̀lú àmàámà ó di dandan kó ṣe kàfàrà yẹn so kàfàrà yẹn yóò wà jẹ́ bí a ṣe tó èyí tó bá wá tó bá ṣe déédéé pẹ̀lú hàn tó ń wà òun ni ó ń ṣàlẹ́sà tí ó ń ṣe yìí. ṣùgbọ́n ṣíṣe jìmá léèwọ̀ ní àsìkò Ramadan wọ́n ní àkọ́kọ́ Ramadan wọ́n ní pé tí èèyàn bá gbàgbé tí ó tètè túnu débi pé ó sùn kódà kó jí kódà kódà kó jẹ́ pé ohun ìṣẹ́jú márùn-ún tọ́ba ilé jí kò ní jẹun mọ́ torí pé tí tí òun bá ti wọ̀ tí wọ́n kírun tán èèyàn láǹfààní láti jẹun síwájú kó tó sùn tó bá wá ilé sùn oorun yẹn o ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ nù bọ́bá tiẹ̀ wá jí tí òun tún kù kò ní jẹun náà so bákan náà ní alẹ́ ẹnìkan ní àǹfààní láti súnmọ́ ìyàwó ẹ̀ lásìkò ọ̀gbọ̀n gbogbo oṣù yẹn pátá èèyàn jìnà sí àwọn wọ́n á di pé àwọn sàhábà wọn ń dọ́gbọ́n wọ́n ń dọ́gbọ́n sí kíndò ní ètò jẹmọ́ ọ̀rọ̀ ìyàwó lọ́lọ́ba sọ ayà pé òhìlá lakum laylata siyam àwọ̀fàfù ila nisaa'i ìgbẹ́ ọlọ́wọ́ bá ṣe òru lẹ́tọ̀ fún yín ní òru Ramadan ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lápá wà antum antum hunna libasun lakum wà antum libasun lahum ààbò làwọn jẹ́ fún yín bẹ́ẹ̀ lààbò lẹ́yìn náà jẹ́ fún wọn ọlọ́wọ́ bá mọ̀ pé alima Allahu annakum kuntum taqtaluna anfusakum ọlọ́wọ́ bá mọ̀ pé ẹ̀ ń ṣe èrú ẹ̀ ń tara yín jẹ ẹ̀rọ kó wò ó yé ni so kọ́mọ kọ́mọ wàá jẹ́ pé yóò affect ìmánì wọn torí pé ìmánì ó wá inú ìmánì lọ́wọ́ àkọ́ ọmọ ẹgbẹ́ ọlọ́wọ́ bá rí ọ kéèyàn máa ń confuse àbí kéèyàn máa convince lọ́kàn ara rẹ̀ kó lè sápamọ́ fọ́lọ̀ inú ìmánì lọ́wọ́ so tí ìròyìn wá lè máa ṣẹlẹ̀ ó lè affect ìmánì wọn lọ́ni àá ah, ọlọ́run mọ ìgbé ẹ̀ńdọ́gbọ́n fatah bàárẹ̀ ṣùgbọ́n náà wọ́n bá ti forí ẹ̀ jì í wàáfà àǹkù ó sì sàmójú òkú fún yín fal'an ní ìsín bashiruhunna ẹ̀fọ́ kan ẹ̀bàlẹ̀ wọn wabtagu ma kataba Allahu lakum ẹwà ohun tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún yín níbi ọmọ àbí ìgbádùn pẹ̀lú ìyàwó yín wakulu washrabu bẹ́ẹ̀ náà ló ń jẹ ẹ̀jẹ̀ ẹ̀mú kódà bẹ́ẹ̀ bá sùn tẹ́ ẹ jí ẹ̀tún jẹun hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad títí fi ẹ fi dá òwú funfun àti òwú dúdú mà láàárọ̀ tẹ bá na òwú funfun àti òwú dúdú mà ẹ lè dá gbé dúdú lélẹ̀ funfun lélẹ̀ bẹ́ẹ̀ kì í sòwò gangan ni ètò ọ̀rọ̀ pé tí tí òwú bá ti wẹ̀ tí wọ́n kírun tán èèyàn ní láti jẹun síwájú fún tó sùn tó bá wọ ayé lè sùn ó ní ẹ o ó ti bẹ̀rẹ̀ àwọn ọmọ bọ́ bá tiẹ̀ wá jí tí òun tún kù ní lè jẹun náà so ní alẹ́ ẹnìkan ní àǹfààní láti súnmọ́ ìyàwó lásìkò ọ̀pọ̀tọ́ gbogbo oṣù yẹn pátá èèyàn jìnà sí ìyàwó wá ní pé àwọn sọ̀hábà wọn lọ́mọ wọn lọ́mọ sí kílò ní ètò jẹmọ́ ọ̀rọ̀ ìyàwó lọ́lọ́pàá sọ aya kalẹ̀ pé ìlà lakum laylata siyam àwọ̀fàkùn ilẹ̀ sáà ìpè ọlọ́run bá ṣe òru lẹ́tọ̀ fún yín ní òru rọ̀gbọ́n ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lápá wa antum antum liba hunna libasun lakum wa antum libasun lahun ààbò làwọn jẹ́ fún yín bẹ́ẹ̀ làbò lẹ́yìn náà jẹ́ fún wọn ọlọ́wọ́ bá mọ̀ pé alìmọ̀gbọ́ wà ánìyànkú ilé tó tàkìtà náà fúnṣà ọlọ́wọ́ bá mọ̀ pé ẹ̀ ń ṣe èrò ẹ̀ ń tara yín kó wò rí rí so kọ́mọ́ kọ́mọ́ wa jẹ pé yóò affect ìmánì wa torí pé ìmánì ó wà inú ìmánì lọ́wọ́ àkọ́ ọmọ ẹgbẹ́ ọlọ́wọ́ máa ń rí ọ kéèyàn máa ń confuse àbí kéèyàn máa confuse lọ́kàn ara rẹ̀ yóò lè sábà máa ń inú imani lọ wà so tí ròyìn wá lè máa ṣẹlẹ̀ ó lè àfẹ́tì imani ọlọ́dẹ àá ọlọ́run mọ ìgbé ẹ̀ndọ́mọ́ fatábà rẹ̀ ṣùgbọ́n náà wá ti forí ẹ̀ tí wà á fa àǹkù ó sì sàmójú òkú ọmọ àbí ìgbádùn pẹ̀lú ìyàwó wọ̀kúlù wọ́ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń jẹ ẹ̀jẹ̀ mu kódà bẹ́ẹ̀ bá sùn tẹ́ẹ̀jì ẹ̀tún jẹun hátà yatabayyana lahu al-khaytu al-abyad min al-khayti al-aswad títí fi ẹ́ẹ̀fì dá òwú funfun àti òwú dúdú mà láàárọ̀ tẹ́ bá ń dá òwú funfun àti òwú dúdú mà ẹ̀ lè dá gbé dúdú lélẹ̀ funfun lélẹ̀ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ gangan ni ètò ọgbà lẹ́rọ̀ torí pé nígbà tí àyà yìí náà ṣe ń sọ̀kalẹ̀ àwọn àwọn sàhábà àwọn náà ṣe mistake èyí ó mú òun dúdú àti funfun yóò pè kalẹ̀ yóò àwọn jẹ́ òṣù tí ọba ti lè dá funfun àti mi dúdú mọ̀ yóò kàn máa fọ̀ntìrì àti máa jẹun lọ nílé wípé iye ọmọ bá a so òun fúfú yẹn ó dàbí pé wọ́n ń tọ́ gbà lérò ní alifijiri yẹn gangan fún rẹ̀ so tẹ́ẹ̀fì mọ̀ pé alifijiri yìí ó asọ́díkọ̀ ní yàtọ̀ sí alikari ọ̀kan wà tó ẹgbẹ́ wọn pè ní alikari lẹ́tọ́ ẹ pé èyí ó rò pé lẹ́yìn rẹ̀ ilẹ̀ ọmọ ni lẹ́bà tó rí oògùn tó dúdú lọ so wọ́n ní eléyìí alifijiri alikari ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rẹ̀ kò tún sí oògùn ní ìmọ̀jú نعم. ثم أتم الصيام إلى الليل لينا سيكونتين عليه الليل بكنا وانا صحيح البخاري يدعسي البراء ابن عازم صوني أو سعادة النبي صلى الله عليه وسلم إذا كان الرجل صاحبا تي يمان باو فعبر الإفطار تي انجباسي ديلي فنام قبل أن يفطر ọwọ́ sùn síwájú kó tó sí mi lábíyá kùnlẹ̀ ìlàjà òní ìjẹun lálẹ́ ọ̀nà wàdà yọ̀ mọ̀ bẹ́ẹ̀ sì ni kò jẹun lọ́sàn so that means pé látàlẹ́ títí di ìrọ̀lẹ́ kejì òní jẹ kankan hátà yóò sí títí ìrọ̀lẹ́ mi ò fi dé so arákùnrin kan kẹ́yìsì ibnu sinma al-ansari ó ń gbà nígbà wọn wọlé wá bí ìyàwó ẹ pé tí ó jẹ wà ní àkọ́kọ́ tí ó jẹ kankan yóò sì jẹ òsín táàfì sí wọn ni ìyàwó bá ní wọn fi táàsì ni wọn ní wọn ṣiṣẹ́ agbára ni ṣiṣẹ́ agbára ló ń ṣe so ìyàwó àwọn tó kù ti lọ jọmọ sí síwájú kíyàwó tó ti ṣe ògbé torí kò ti ti gbé so ìyàwó bá ní àkọ́dà. Ah, ìwọ́lọ́ ìwọ́lọ́ ló ṣe àdánù oúnjẹ yìí so ó wá di pé lọ́sàn-án ọ̀dẹ́bísà sálà rí pé àwọn èrò kan wọ́n pẹ̀lú ẹ̀rẹ̀ kan wọ́n abẹ́rẹ́ pátá ní ó ń tọ̀wọ́ ní lágbájá rẹ̀ kí ló ṣe wọ́n ní tó ṣẹlẹ̀ pé lálẹ́ kò ráyè kò ráyè ṣe ìtọ́ sórí ìsìn òyìn lọ́lọ́wọ́ aṣọ ayàkà rẹ̀ òhìn làlẹ́kùn ليلة الصيام الرفث إلى نسائكم títí dé ìparí so wele ito ẹgbẹ ìdẹkùn ni fún àgbà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bákan náà wọn ní obìnrin náà ìdájọ́ kan náà lọ́wọ́ àti ìfowó àti ọkùnrin torí pé almaratu shaqiqu rajul ọmọ ìyá ni wọn àwọn méjèèjì pápá jùlọ nípa bíbàlẹ̀ rẹ̀ ni àti pé wọ́n ní kóde kí wá ló dé tí wọ́n tá sálà kò béèrè nípa ìyàwó rẹ̀ nígbà wo dé pé òun wà òun gbà níyàwó rẹ̀ nàìjíríà sálà wọ́n sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni arákùnrin ah, Ma'iz tó wá tó wá pé òun ṣe òun dẹ́sẹ̀ tó fi ṣe rọ́jùmù fún wa ṣe ìdájọ́ kíní fún àdébísà sánà òpé ta ní obìnrin tó ṣe zìnà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe ìdájọ́ lórí marriage so báwo ló ti jẹ́ wọ́n ní àdébísà sẹ́lẹ̀ àkọ́kọ́ ni pé tí sàhábí tó tó báyàwó ẹ̀ ó ṣe é ṣe kọjá pé ó ti láti ìwé torí pé kì ṣe àṣìṣe lóṣù ó máa máa ṣe ni so ó ṣeé ṣe kọ́ ẹ pé ó ti láti ìyàwó ẹ̀ ẹni ọba sì mú nípa àní òun ọ̀dẹ́sẹ̀ tí àbí kọ́ ẹ pé ìyàwó ẹ̀ sí abẹ́ òun ò sí nínú ìdí rẹ̀ ẹ̀ ti ń gbá rẹ̀ ó lè máa tọ́ ọmọ lọ ó lè yẹ kó lóyún kó sọ fún mi so ní ìsìn báyìí òun ò ní gbàwẹ̀ tí ẹ ó sì jẹun so ìdílù tí ìyàwó fi sọra lẹ̀ fún so àní sọ pé ìyàwó jáwẹ̀ tí so ma'iz ó lè jẹ́ pé òun náà tíláàsì obìnrin náà ní anẹ́bísà sánà obìnrin ń parẹ́ nígbà tí èsì pé ọ̀rọ̀ obìnrin yẹn tí wọ́n gbé wá so that is why tó fi pé ṣẹlẹ̀ Islam kì í tọ́ gbogbo nǹkan kódà kó jẹ́ pẹ́sẹ̀ àìjọ gbogbo nǹkan kan báyìí pápá jùlọ tó jẹ́ ní irú nǹkan báwọn torí pé kódà bọ́ ọmọ wọn ò ní kọ́ sọ fẹ́ nìkan tí wọn bá pè ọ́ pé wàá jẹ́rìí ọ̀ gbọ́dọ̀ sọ fẹ́ nìkan pé mo rí lágbájá tí ń ṣe nǹkan báyìí tọ́wọ́ báyìí lè ṣe irú ẹ̀ tọ́wọ́ rí ẹlẹ́rìí bẹ́rin ẹlẹ́rìí mẹ́ta kọ́ra rẹ èyàn ti ṣe ìdájọ́ lórí ààrẹ torí pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà rọ́bì ọmọ wa ni tọ́ ẹ pé ọ̀kan nù wọn kò sálẹ̀ kókó pé òun ò ní túbá torí pé tójú òun rí déédéé ló ṣe nígbà tí ò sì ti sí ẹlòmíì pẹ̀lú ẹ̀ gbé gbogbo owó ti tó nù ọlá rẹ̀ sàábí àlẹ́bísà àṣẹ́lẹ̀ ó kúkú fún lẹ́gba torí pò nìkan ni ó sì lè jẹ́ pò tán ní sọ ọlọ́ọ̀ nìkan lọ́wọ́ díìsù àti ó jẹ́ pé àlẹ́bísà àṣẹ́lẹ̀ tó sọ fún àwọn ọkùnrin àti obìnrin tó wá ṣe ìyàwó àtọkọ ọ̀kan nù ìparọ́ ṣùgbọ́n náà mẹ́ntì ìparọ́ ṣùgbọ́n àsìkò wà fún yín sí ẹ̀dúgba kó tó díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà so ọlọ́run ẹ̀sìn islam gbà ká máa tọ́ pínpín èèyàn ẹni ó gbé ẹjọ́ wáwájú rẹ̀ tó bá jẹ́ bí àlùkálí òní obìnrin tó ọjọ́ ṣe ìsìnà pẹ̀lú rẹ̀ kọ́ tí wọ́n bá ṣe nǹkan kan pẹ̀lú ọmọ mi for example láàpọ̀tà àpèjúwe lásán ni kábò nǹkan náà ọmọ làbò lásìkò ṣùgbọ́n táyà báyẹn ní sí i àti tú àṣírí ọmọ náà àdẹ́ gbogbo ọgbà obìnrin victim ni wọ́n gbogbo ọgbà lọ́kọ̀ ọgbà obìnrin victim ni wọ́n ọkùnrin gangan ni aláìníṣòro torí pé ó sọ̀rọ̀ obìnrin kó tó mọ́kùnrin tílàsì so ìdínú tọ́lọ́ wọn fi arákùnrin sí abẹ́ òjìji rẹ̀ lóòótọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmọ̀ tí ó sì òjì ní ìyàtọ̀ sí tọ́lọ́run torí pé ó sọ fún obìnrin náà obìnrin tó tó tó tó tó lẹ́wà tó lówó tó sì ti fún a tó fún lára ní ìpè àfàfùgbà so ọkùnrin kò kò yìí sì láti jẹ́ pé ọkùnrin ó rèé pẹ̀ tàtọ́ kò yìí sì láti jẹ́ pé obìnrin ó rèé pẹ̀ ọkùnrin ní máa rèé pọ̀ ẹtí ìlú ẹ bá ṣẹlẹ̀ ọkùnrin tá a mọ̀ nìsan olùdájọ́ lórí àdúrà máa wádìí obìnrin máa ìdí inú tánà bí sàásánà mo fi béèrè ẹni tí Ma'iz tó ṣe zina pẹ̀lú ẹ̀ ah, wọ́n ti jẹ́ pé afá ti fi àsìkò mi ọjọ́ parí àdísì. pé ojú ọba san ọjọ́ àìsí sí ti bá ṣe bá ṣe lọ fèsì yóò kọ̀ lọ sẹ́lẹ̀ pọ̀ tí tí tí tí tí tí ọba lè gbà ń dọ̀kẹ́ tára rẹ̀ báyà kọ́ fún mi. tára rẹ̀ báyà tára rẹ̀ bẹ́ẹ̀ bí ìdájọ́ kan náà ni pẹ̀lú ìdájọ́ ẹni tí ń bá wẹ̀ ọ̀mọ̀bọ́ọ̀lù torí para rẹ̀ ìyá ni yóò agbára pẹ̀lú àìlera bí so yóò fà rẹ̀ àwọ̀ ẹ̀yẹ sílẹ̀ nígbà tí ara rẹ̀ báyà yóò kọ́ntínú àwọ̀ rẹ̀ Islam ìdẹ̀kùn bẹ lórí nínú Islam ju báyẹn lọ èèyàn tí wọn gbádùn káwá ní ó di dandan kó kọ́ntínú àti máa gbà wọn yẹn tí èfi dé sixty rárá pẹ́ẹ́pẹ́ so bẹ́ẹ̀ kó láti ní ọgọ èyí ni pé àwíjàre tó ṣe dídí pẹ̀lú ẹ̀sìn Islam ọlọ́run àlè. nígbà tí ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ pé tí èèyàn bá ń travel ẹ lè máa gbà wẹ̀ irú traveling ṣé irú traveling àti kí ni distance tí ẹ lè fara sí i wọn àdìsí bẹ ń bọ̀ lórí ẹ̀ ní àsìkò amin ìgbà tí èèyàn máa ìrìn àjò tí èèyàn máa rìn tí ò fi ní gbààwẹ̀ àti pé èwo ló dáa jù kó gbààwẹ̀ ni àbí kó wọ́n gbààwẹ̀ ló gbẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣáà máa tà náà wà lóko sí i. bẹ́ẹ̀ ni pé bàbá bí ọmọ. kọjá pé bí mo ní ṣiṣẹ́ tí bàbá wọn mo ní bọ́ bàbá wọn tí mo ní ọ̀kadà tí mo ti gbóyè tó tí ọ̀kadà ni tó bá bàbá wọn ní kó fún un ní bí mo gbà lónìí tó bá ti san owó ṣe sùn bàbá wọn wá gba àwọn ṣe lọ nínú ẹ̀yọ́ wa mọ̀ sí ọ̀kadà ọmọ yẹn ọmọ sí yóò tún ọgbà lónìí bàbá wọn mọ̀ sí títí ẹ̀kọ́ ọmọ mọ̀ sí títí bóyá bàbá sí ni bàbá rẹ̀ yọ ọ̀gà yọ ọ̀gà yọ yọ yọ ọ̀ bàbá rẹ̀ wà fún ikọ́ ọmọ yìí kó tún kó tún mú gba mú títí ẹ̀ tí ń lò wá ọmọ yóò tún gbé ọmọ yóò tún lọ dá lóhùn mi kí ni wọ́n àti bọ́lá ni ṣé báyìí ni wọ́n ti máa bá ìgbésí ayé rẹ̀ lọ lọ wọ́n bá ní bàbá rẹ̀ ní bàbá rẹ̀ sí láṣẹ lórí rẹ̀ wọ́n ti máa wà ní fún òní àárín. wọn alákùlì hàn fún fáìdà mi yàtọ̀ sí bímbá dálábà wípé gbogbo ìbéèrè tí ó bá ti jẹ́ máa ń tí a bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ tó máa wá ń kíkọ so tó bá wá ń kíkọ yẹn ah, ìrọ̀rùn fún àáfàá tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni ìkẹ́ni fún wa torí pé fatuwa téèyàn máa ṣe tí ò ní àrídájú lórí ẹ̀ tí ó lọ ṣàṣìṣe táwọn èèyàn tí wọ́n sì gbọ́ tí wọ́n ti gbọ́ lórí àṣeyẹn náà so lórí àṣeyẹn náà ni wọ́n máa lò lọ tí ò bá sí ẹlòmíì tí ó ṣe àkíyèsí rẹ̀ but ìbéèrè tán bá ti kọ for example àwọn ìbéèrè tán bá gbà lẹ́yìn tán kọ ẹni tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yóò lò lọ àwọn èyí tí ó bá rújú yọ̀ọ̀nà ṣe é dìrásà lórí ẹ̀ torí pé àwọn fatuwa tẹ́yìn kì í ṣe nǹkan tó wà very very simple ní tó lágbára ni àwọn àfáàdẹ ni wọ́n máa ń sáfò láwọn àfáàtọ bá mọ̀ wọn wọ́n máa ń sáfò kì í ṣe gbogbo àfáàní máa fi ní máa ń gbárí láti máa ṣe fatuwa so egungun èyí tí yàn gbà wá ṣe ń gbà náà yóò ṣe pẹ̀lú àrídájú pẹ̀lú ẹ̀rí so etí mi bá gbá ní mọ̀ràn ẹ̀ tí yẹn mọ̀ràn yẹn bá lè wà very very important tẹ bá nírú àwọn lecture àwọn àfa àtọ́jẹ́ bíi àfa àti wọ́n ń sìn gbogbo àwọn questions tí wọ́n ti kọ̀ yẹn gbà mí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn ṣe answers àwọn question yẹn but àwọn ìbéèrè tó bá jẹ máa ń tí àfa bá sọ̀rọ̀ ó ti ṣe eh, research lórí èèyàn so wọ́n wà fresh lágbárí ẹ̀ so yóò lè dáhùn ṣùgbọ́n ìdáhùn ti àǹfààní pé àkọ́kọ́ náà lóun ló gbà so haramu ni láti gba lóun ló pin ìgbà tó bá yẹ pé rìbá bá ń bẹ nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lóun tí a sì ń wí rìbá máa ń wà nínú ẹ̀ pàpà jùlọ ó lè jẹ́ pé irú lóun tí a sọ ni pé wọ́n ta ọ̀kadà ní one hundred thousand ẹ̀ tí ọba wàhálà tí wọ́n pọ̀ sá díẹ̀ yọ san one hundred and fifty thousand naira so irú àwọn yẹn àwọn afáàní òun náà wà nínú rìbá òun náà wà nínú àyè torí pé rìbá kan fún rẹ lórí rẹ gan lọ dáyọ ó ní pé ó ń fọ ní nǹkan àǹfààní fún àsìkò kan àsìkò yẹn ní ìsanwó ẹ ilé ti máa san fún àsìkò yẹn ní máa fi san ilé rẹ so bàbá tí ọmọ tí ń jẹ gbèsè tí ń fi wa machine tí ń gbà padà wọ́n yẹ kó ń pè àsìkíyèsí bàbá ní iṣẹ́ tó máa ń gan ṣe kì í ṣe tó dáa o instead tẹ́ fi ṣe ìlú bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ní ìsìn ṣe rí ètò wà lẹ́yìn àti tuntun tó gbà ẹ kójọ ẹ ta ẹ ra ọ̀kan pẹ̀lú owó lọ́wọ́ tí òfin ní jẹ́ pé à ń jẹ gbèsè mọ́ tọ́gbà wá pẹ́ ohun tí machine yẹn bá kó jọ kò sábúrú bàbá rẹ ní kówó ń wájú kéde náà rà mí máa fi lè ṣiṣẹ́ àbí kí bàbá ó gba tọwọ́ rẹ pé owó tá a kó jọ yìí lọ́ọ́ fi rà mí bẹ̀tí kí bàbá ó gba nǹkan lọ́wọ́ ọmọ kì í ṣe ohun o kì í ṣẹ̀ṣẹ̀ bẹ̀tú pé irú ìṣesí báyìí nítorí pé lónìí wọ́n ń gbà ẹlẹ́yìn aburú wà nínú ẹ̀ bàbá àti ntọ́ ní ti bàbá rẹ̀ àdábì ní sallallahu alaihi wasallam òun àti ìwọ àti nǹkan ẹ̀mí rẹ kẹ́sùn bàbá rẹ iṣẹ́ ọwọ́ bàbá rẹ so bàbá bá nǹkan lọ́wọ́ ọmọ kì í ṣe pé ohun tó burú bet ó yẹ pé ọ̀nà ìtọ́ni ó ní pé ọ̀nà tó ń gbà owó yẹn náà ọ̀nà tí tó tọ́ni ohun tí mo dé òkú bọ́yá mo lè sọ lórí ìbéèrè ọ̀hún sí. afọ̀ nígbà wà lẹ́nu dáadáa lè wá ṣe ìwé rẹ̀ náà ọ̀pọ̀ jẹ́ omi tí ń ṣe kóòsù tí ò dáwẹ̀ tí sì ń jẹun ní public tí ni pé kì í ṣe pé bóyá ó dandan kó fi oúnjẹ pamọ́ ṣùgbọ́n jíjẹun obìnrin ní public tẹ́lẹ̀ dáàmú eléyìí ìwàkiwà ni kì í ṣe ìwà obìnrin kódà ọkùnrin tí ń jẹun public náà òun náà máa ba òwúwà rẹ̀ jẹ́ tí ń tẹ bá lè rí ibi tí wọ́n ń jẹun public tó bá jókòó lórí àgbà yìí tẹ bá ní ọyá afá àkìdé ẹ ẹ ṣe ẹ ṣe jù torí pé ó wà nínú òwúwà àwọn afá tí wọ́n gba àwọn àdíìsì wa tẹ́lẹ̀ tí wọ́n bá lè rí nǹkan bá ń lọ́ra lọ́wọ́ wọn nígbà nísìn gbígbé àfá ní jẹun ní public ẹnì kò ní déwájú rẹ̀ kàdíìsì so kì í ṣe ìwà tó dáa ni kéèyàn ọmọ ẹ̀jẹ̀ ọkọ̀ kéèké ń gbá fúnra yẹn lọ ọ̀dọ́ tó ní pé bàdá yìí kátó ẹgbẹ́yàwó dá restaurant ilé oúnjẹ mi wọ́n alákùnlé hàn kì í ṣe pé tó burú jù torí pé ilé yẹn àfihàn oúnjẹ and then ó wà covered so kì í ṣe pé gbogbo ẹni tí ń bá ń lọ títì ní ọ̀rọ̀ rẹ pé ẹ̀yin jẹun ẹni tí ń rí ibi tí wọ́n tó náà ń ṣe lò oúnjẹ ló náà ń jẹ bẹ́ẹ̀tì tó bá wà lè ṣe é ṣe ẹni ó ní baálé àbí baálé ilé tó bá lè ṣe é ṣe ntú ọ̀jẹ̀ rẹ́sítọ́rántì wọn ó fowó ìdáná ní ilé yóò fẹ́ dájú kọ́ lọ jẹ́ rẹ́sítọ́rántì wọn torí pé owó tí ó fi jẹ ní restaurant yẹn tó bá yẹn lè fi lé yóò dá barika tí wọ́n ti àwọn ọmọ jẹ ìyàwó náà jẹ gbogbo wọn náà jẹ nínú ẹ̀ so eléyìí ó ń kọ́ àwọn ọkùnrin nígbàjẹ́ èèyàn nígbà tí ń jáde lọ láàárọ̀ two hundred naira ló fi lẹ̀ ẹ̀rọ kò sí two hundred naira sí ìsìn jẹ táwọn ọmọ jẹ àti ìyàwó ṣùgbọ́n láàárọ̀ tó fi two hundred naira lẹ́lẹ́ tó bá lẹ jókòó síbi tí ó ti jẹun yóò ní kọ́ wọ́n fẹ́ràn wọ́n fi nǹkan nígbà tí ó bá jẹun tán wọ́n ti ná three thousand naira ṣé agri wà mbẹ kò sí adẹ́ntì mbẹ so àti máa jẹun ní rọ́sáràtì náà kò fi bẹ́ẹ̀ ṣètò ẹni tí wa níyàwó àpọ́nlò kò sábúrú fún ọmọ jẹun ní rọ́sáràtì sọ ẹwọ́n ṣọ́ọ̀bù ẹ̀jẹ̀wọ̀n ẹwọ́n ṣọ́ọ̀bù gbogbo ẹ tó bá wá wọ ṣọ́ọ̀bù báyìí eléyìí ò fún wa báyìí bí ti ẹ tẹ lùjọ sí mi kẹ wá jókòó lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù kẹ wọ́n fi sí ibi sẹ́nu àyọ àbá àyọ káàsọ eléyìí ò kọjá tó ọgbà wa ní àkóyà. Ìjẹ́ ló ó sì jẹ́ pé ó ní sẹ́ńtà àti bàrẹ̀ ṣé abẹ́rẹ́ tó gbà ní ní. a ti sọ̀rọ̀ lórí eléyìí wọ́n ní pé gbogbo abẹ́rẹ́ tí ìbá ti ṣe replacement oúnjẹ ìyáwó abẹ́rẹ́ tí kì í bá ti ṣe ó replace oúnjẹ ni kọ̀dá kọjá àwọn tó àwọn abẹ́rẹ́ mi wà àwọn dókítà wà mí tó yẹ pé òun ó replace oúnjẹ ṣùgbọ́n gbogbo abẹ́rẹ́ kọ́ ni tó jáwèé torí pé ọ̀nà tí abẹ́rẹ́ yẹn gbà wọlé kìí sọ̀nà àlàáda títí èèyàn so táàní ẹni ọba abẹ́rẹ́ jẹun àbómu àní sọ ọgbọ́n jẹun àbómu. ṣe bí ẹ fi lè ọ̀dọ̀ rẹ ẹ máa lọ títí kan máa dáná ọbẹ̀ tí ó wà lẹ́yìn nínú tí ń jáwé ohun tí ó wọ ọ̀nà fún ikú sóògùn ọdún irú istidlal báyìí olùfà tó ẹgbẹ́ àwọn tí wọ́n mu sìgá àwọn afáàmì tó ń sọ ẹgbẹ́ wọ́n wà tó ń ṣe ìfatuwa ẹgbẹ́ sìgá ọjà rẹ̀ wọ́n nítorí pé èéfín ni tẹ́ bá ní èéfín jáwé kó ló ti jẹ́ pé àwa náà àfin àpò sìgá ṣùgbọ́n àfin túra rẹ̀ nulẹ̀ pẹ̀lú èéfín rẹ̀ á sì máa fà á mú àfààní àá ọ̀nà tẹ́ fi ṣe ìsìdíláìlì kódà ọ̀nà gbogbo ẹni ọba ṣe rú nǹkan báyìí á ní aláìmọ̀kànnì bẹ́ẹ̀ torí pé ọ̀nà tí ó yà ọ̀nà àmì fífa sìgá pẹ̀lú kí èéfín wọ ọ̀fun èèyàn ó yàtọ̀ síra àwọn tó pọ̀ ẹ̀tọ́ ọ̀rọ̀ ń bọ̀ wá lórí insha Allah ta'ala alákùnrin ha gbígba abẹ́rẹ́ téèyàn gba abẹ́rẹ́ tí tí o bá ti replace oúnjẹ tó bá yẹ pé ọdọ rẹ ni wá sí ọ̀nà fún èèyàn kọ gba òde wá àti nínú ti ń jáde àgbẹ̀ ẹ̀kọ́ tó gbé kódà jẹ́ pé àti òde lọ́gbà wá sí ọ̀nà fún èèyàn kìí ṣe nǹkan tí ó lè já torí pé lásán ni èèyàn ń kọjá lọ èèyàn èèyàn ń gbọ́ èèyàn ń kọjá lọ ń dáná oúnjẹ tìrọ ọjà rò ẹ̀rọ pé tìrọ ọjà rò lóòótọ́ lóòótọ́ àwọn kan wí ṣùgbọ́n kọjá rò náà. sáwọn sáwọn ìbéèrè yìí lórí ìwà sísọ̀rọ̀ lórí ìpínlẹ̀ sọ ní ẹ̀rọ ní ẹ̀yìn tá a bá gbé ìkàmọ́ tàbí ìkàmọ́ àgbẹ̀tẹ̀ ṣe ojú tó lẹ́tọ̀ọ́ kí kápẹ́gbẹ́ ẹ̀sùn máa máa ní ọ̀pá máa ṣe àfihàn lẹ́yìn tó ti gbé ìkàmọ́ ìkàmọ́ ti dúró ká máa tẹ̀lé ẹ̀yìn máa wá sí ẹ̀ lọ́kọ́jà bẹ́ńtà o àwọn ni o ẹ̀ bá ti dé sọ́kẹ́ mọ̀ fún owó àbí wá lóye tó máa fi ṣe ìfìlẹ̀ tó ti gbé ìdúró ṣé ó tọ́. wọ́n àkọ́kọ́ náà ohun tí ó ṣe tahrim ọ̀rọ̀ kì í ṣe ìkámẹ́ ohun tó ṣe tahrim ọ̀rọ̀ ó ní takbiratul ihram bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn ìkọ́mọ̀ ó láti jẹ́ pé ohun tó ní í ṣe pẹ̀lú èrò ni àbí afá ìlú dáadáa torí pé ó ń tún sáwọn ṣe ni irú nǹkan báyìí ẹni tí ẹ wà lẹ́yìn ẹ ra súnmọ́wájú gbogbo yẹn torí àti tún èrò ṣe ni yẹ kò sí àbí ẹ pansẹ̀tì gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ kò sábò nínú ẹ̀ torí pé pansẹ̀tì náà wọn náà disturber ló máa ń lu disturb tí ń kẹrù so irú yẹn kò sábò nínú ẹ̀ torí pé ó ní í ṣe pọ̀ mọ́ kí ẹ̀ ṣùgbọ́n ká máa sọ owó ìtẹ́wé wọ̀ eléyìí wọ̀ dá pẹ́ẹ́pẹ́ eléyìí wọ̀ dá tó ṣùgbọ́n àní sọ pé bóyá bóyá ìkáàmà wọn ti bàjẹ́ ṣùgbọ́n kò dá tó pẹ́ẹ́pẹ́ torí pé èèyàn ti wọ́n wájú ọlọ́run ó sì ti pé ìrún ti dúró so kò dá pẹ́ẹ́pẹ́ nǹkan míì láti wá sí ilé ìtọ́ yàtọ̀ sí ti adúró láti ṣe ọlọ́run náà wà pọ̀ pọ̀ islam kò kí ká máa ọkùnrin ó láwọn iṣẹ́ kan tó lẹ́ pé bíi professional discipline tí wọn ó náà ní pé gbogbo ẹni tó bá wá sọ́dọ̀ yín ọkọ yín pé ojú pé gbogbo nǹkan not until tí ó bá ṣe àlàyé tó fi indicate rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa intonation pẹ̀lú bíi auditing nísìn iṣẹ́ auditing so ara tí wọ́n bèèzì yín lé lórí ó náà ní pé ẹni fà yìí tẹ́ bá máa audit àdìọ́ kan yìí ni pé o ní kankan bẹ́ẹ̀ not until tẹ́ bá wà wò finifini tí o wà ní ìyàpẹ̀tọ̀ o ti wá lé eh, ìrúbà ti kọ́kọ́ nìyẹn tó o ẹ̀dá kan ìtọpinpin ká pè yín àbẹ̀wò là pè yín àbẹ̀wò nítorí pé kò sí ní tó burú nínú nínú ẹ̀sìn Islam kódà gan béèyàn bá bímọ ọ̀dà kéèyàn máa mójútó ọmọ náà mm. kí ni tí ń ṣe àwọn olùrẹ́ àwọn all these things lẹ́yìn affection kíyàn tó mójútó ọmọ náà wà nù tẹ́lifíà náà kò sàbòrò rẹ̀ bẹ́ẹ̀ nípa yẹn wípé bóyá èèyàn ní lọ́kàn wípé fáìlì ti ń bẹ wájú yíhun kò pé kí ẹ tó wájú kò gbé fáìlì ní ti ń bẹ lọ́kàn yíhun àbí ẹ̀kọ́ ni tí a bá gbàyàn bọ́ kí ló dé tá a fi máa bẹ̀ wò àbí kí ni lórí tá ìmọ̀ wá bọ́yọ́ sàṣìṣe àbí oko oúnjẹ tí kì í bá ṣe pé bọ́yá ẹ̀sùn ó wá láti ibì kan gbogbo orí ẹ̀ sábà wáyé ìyẹn ó ṣiṣẹ́ lé ọdún tó pọ̀ lóòótọ́ lóòótọ́ àwọn kọ́mpìn kan wà lọ́wọ́ pé àsìkò kan wà tó wà ṣe àbẹ̀wò wọn ara ẹ̀ létí ìgbìmọ̀ bẹ́ẹ̀ ọ̀dítì nǹkan ń ṣe kì í ṣe pé bọ́yá torí pé ó lè rí ipa ẹ̀ sàṣìṣe náà ni gbogbo ẹ̀ náà wọ́n fi wá báwo ni iṣẹ́ wọn ṣe ń progress kí ni ìfàsẹ́yìn tó bá ṣe wọn ibo làwọn ó tún fara gbogbo nǹkan tó rán dìtì náà nìyẹn kí ṣe pé wọ́n rí pé pé ẹ̀yin gangan be that ẹ ṣàṣìṣe so kò sí irú báwọn kì í ṣe aburú mo tẹ̀wọ̀ pé bóyá CID lè fẹ́ sọ̀rọ̀ CID wọ́n ń wọ́n ń wo àwọn ẹlẹ́sẹ̀ yìí àbáwọn ọjọ́ ṣiṣẹ́ pẹ̀lú criminal eh, criminal kan so àwọn náà sẹ̀ ni wọ́n máa wọ́n wà tó wọ́n à ní sàdéédé kí wọ́n kàn kẹ́sẹ̀ sọ wá rí lórí títì lọ ní lágbájá mo fura sí ọ kì í ṣiṣẹ́ ẹ̀ ní nígbà tí information kan bá wá láti ibì lórí èèyàn so orí yẹn kì í ṣe ti ogun bẹ́ẹ̀ ìtọ́ pínpín tí ò láǹfààní ò gbé bẹ́ẹ̀ tó bá ti jẹ́ mọ́ nípa safety kò sáàbùrú nù ẹ̀ ẹ̀ ọ̀pá ọ̀hádà kò sáàbùrú nù ẹ̀ nígbà tó sáàbùrú nù ẹ̀ sí. ìbéèrè kò ní méjì àwọn ọmọ pé èyí tí wọ́n béèrè rẹ̀ ní kó sẹ́ni pé wọ́n àgbà kàbára mi ni wọ́n á bẹ̀rẹ̀ sí gbà wọ̀ èyí tí wọ́n gbà wọ́n ti gbà pé wọ́n ti gbà pé àwọn fún tàbí ní sẹ́kẹ́ pẹ̀sẹ̀ wọ́n sàlẹ̀ àìsàlẹ̀ wá ti ń jẹ́ pé ní àwọn ọmọ dáhùn ti sùn ṣé yóò ní complete config ìtàn kò sí àbúrú rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé àìlálàáfíà ni gbogbo tí ó bá ti dá àbúrú sí yàn la àbí tí ó sì pààyàn ó dàpọ̀ yẹ pé ìjìyà nìyẹn ń jẹ tó bá ń náyàn lọ wọ́n bá ń lu ẹgba lọ́wọ́ báyìí wọn ò ní bẹ́ẹ̀mì rẹ̀ bá máa gbọ́ bẹ́ẹ̀mì rẹ̀ ọba kọ́ máa nà áà torí pé àṣọ gẹ́gẹ́ ẹ̀ nàpa Islam sọ pé nàpa so nà kọ́sẹ̀ mi ni kì í ṣe pé nàpa so tába ti wá rí i pé ń ṣe àrí eh, àmì pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tí ó àwọn àdá ẹgbà dúró ṣùgbọ́n tó bá gbé rọ́jùmù ní nísìnyí tẹ́lẹ̀ dáa máa ní kúkú ni kọ́mọ́ wà láyé bẹ̀tù ọ̀nà tá a bẹ́ẹ̀ fi gbàgbé ẹ̀ ní ká sọ lóko so wọ́n bẹ́ẹ̀ tiẹ̀ wá de tó bá fẹ́ ṣe àdámọ̀ ìpínlẹ̀ wàá kọ́ntínú àti máa sọ ni torí pé mayis nígbà òkú dùnlà ọ̀sá wọ́n tún sátẹ̀lé débi pé wọ́n fi wọ́n fi lẹ́lọ́kọ̀ tí ẹ̀mí fi kọ́lá rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà anabisa asana wọn gbà kí ẹnìkan fi ẹnu àtẹ kan o anabisa asana wọn gbà kí ẹnìkan kó fi ẹnu àtẹ kan torí pé wọ́n ti sọ pé ṣé ẹ̀rí túbá tó tó pé ó mú ara rẹ̀ wá bá ọlọ́run pé òun ṣẹ̀ kò sí túbá tó tó so that is it ọlọ́run á ní ìbéèrè tó ti pé bí lẹ́yìn ayé ìsinmi sí slave àti free ẹ̀yìn irú nǹkan tí ń ṣẹlẹ̀ níbi ayé ìsìn báwo la ṣe lè ṣe kàkọ́ dájú àwọn olórí ìgbẹ́jọ́ rẹ pé wọ́n kún wọn bí ẹgbọ́n dáhùn so ó lè jẹ́ báwọn ọkọ̀ tí olú àwọn tó ń bẹ̀rẹ̀ báwọn tó sì ní káfà tó sì dédé àsìkò tí ó lè gba yóò lè fi àlàkùnlé àmì mọ́nẹ́tsọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní dúbíà ní tí mo mọ̀ ní pé àwọn tí wọ́n ń tà wọn kì í ṣẹrú torí pé ọ̀nà tá a gbà mẹ́rù kì í sọ̀nà yẹn èèyàn fẹ́ kọjá lùkù rẹ torí pátó tì mú ọgbà mú ọ̀tá eléyìí ẹsẹ̀ ẹsẹ̀ Islam so and then eh, ẹsẹ̀ ńlá ni kódà ó wà nù àmì ìjọ bẹ́ndẹ̀ àdùkẹ́yàmà ẹni pé ó wà nù àmì wípé alkiyama ti súnmọ́ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí mú ọmọ tá a mú lẹ́wọ̀n so eléyẹn kì í ṣe ọ̀nà tá a ń gbà mú ẹrú bẹ́ẹ̀ tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé àwa rí ẹni tí wọ́n mú lẹ́rú ní ọ̀nà bẹ́ẹ̀ èyí wù kàfàrà báyẹn wá wà ní orí èèyàn wá fowó lé ẹrú yẹn lọ kò sábúrú èèyàn lè mú kó fi sílẹ̀ kó fi yẹ so níbí ọ̀nà tó gbà kó lẹ́rú kọ́ là ń béèrè ká firi rẹ̀ ní táwọn táwọn tá a jà fún mo rò pé ó yẹ nǹkan bọ̀